الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال الله يا عيسى ابن مريم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 alhamdulilayi nígbà tá a ti ṣe àlàyé bí ọlọ́run bá ẹlẹ́dàá wa ti ṣe sọ àti oúnjẹ kalẹ̀ fún àwọn ọmọ Israẹli àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn anabi Isa ọmọ Maryam aleyhi salam lẹ́yìn bíbéèrè tí wọ́n béèrè fún tọ́lọ́mọba tó sì fi ó fi kán sí sọ àtẹ̀yíkalẹ̀ wípé ẹnikẹ́ni tó bá sàn ìmúre sóhun lẹ́yìn sísọ tó ti sọ àti oúnjẹ ìkalẹ̀ láti sámà fẹ́ inni u'adhibuhu 'adhaban la u'adhibuhu ahadan min al-'alamin dájúdájú. èmi ò fi ìyà jẹ ní ìyà sọ je ntò rẹ jẹ nìkan má o nínú àwọn ẹni tí wọn jẹ ọmọlẹ́yìn anabi Isa alayhi salam ọba nínú àyà yìí eléyìí tá a yìí tó jẹ àyà kẹrìndínlógún ọlọ́run sọ fún wa nípa ìbéèrè eléyìí tí wọ́n bi ànábì Ìsá tí wọ́n ń pè ní Jésù aleyhi salam ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyam nípa ọ̀rọ̀ ńlá eléyìí títí ń jà ràìnràìn nílẹ̀ látọjọ́ tó ti pẹ́ nípa ohun tí àwọn ẹni tí wọ́n ń sọ wípé àwọn gbàgbọ́ ń sọ nípa rẹ̀ torí pé a rí nínú wa ẹni tí ń pè lọ́lọ́ ó sì ń bẹ nínú wa ẹni tí ń pè Ànábì Ìsá tí wọ́n ń pè Jésù tí ń pè lọ́mọ Ọlọ́run ó sì wà nínú wa ẹni tó ní mẹ́ta lọ́kan Ọlọ́run ìwádìí sì fi hàn wá wípé gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa ànábì Ìsá yìí ńṣe ni ọwáyé lẹ́yìn ànábì Ìsá rẹ̀ ìṣẹ̀dá kò sẹ́ni tó pè lọ́lọ́run lójú rẹ̀ kò sì sẹ́ni tó pè lọ́mọ ọlọ́run lójú rẹ̀ ẹnìkan ò sì pé ní mẹ́ta lọ́kan ọlọ́run lójú ayé rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó náà wọ́n bá gbé kó lẹ́ẹ̀ tó gbé lọ sí sánmà iná ni àwọn ọ̀rọ̀ yìí wáyé àwọn òpìtàn sì ṣàlàyé wípé àwọn ọ̀rọ̀ yìí gan alára wọn ò tún wáyé lẹ́yìn ànábì Ìsá alayhi salam tí wọ́n pè ní Jésù àyàfi gbọ́wọ́ ọ ẹnìkan tí kìí ṣẹlẹ́sìn nàfọ́ra tẹ́lẹ̀ tó yẹ pé ẹ̀sìn àwọn yahood lòún ṣe wọ́n ń pè ní pọ́ọ̀lù pọ́ọ̀lù yìí òun ló rárí wọnú ẹ̀sìn àwọn ànàfọ́ra lórúkọ pọ́nà tànà sọ́ra wàlàkínnahu fil haqiqati mukharrib ṣùgbọ́n lódodo kìí ṣe pé ó wọnú ẹ̀sìn yẹn láti ṣẹ̀sìn gbọ̀nà tí àwọn ẹni tó ń ṣẹ̀sìn yẹn ń gbà ṣe léyìí tí ò tí ì takùtọ̀ lọ́n ṣùgbọ́n ń ṣe ló rárí wọ bẹ̀ láti bà ẹ̀sìn yẹn jẹ́ láti pìlẹ̀ òun ló mú oríṣiríṣi àwọn ọ̀rọ̀ wá òun ló kọ́ wọn kó wọn máa pè lọ́lọ́run òun ló kọ́ wọn kó wọn máa pè lọ́mọ ọlọ́run òun ló kọ́ wọn kó wọn máa pè ní mẹ́ta lọ́kan ọlọ́run ọkọ̀ dá ìyapẹ́ ẹnu sílẹ̀ láàrin wọn ó kọ́ àwọn kan kó wọn máa pè lọ́lọ́run ó sì kọ́ àwọn míì kó wọn máa pè lọ́mọ ọlọ́run ó wá kọ́ àwọn kẹta kó wọn máa pè ní mẹ́ta lọ́kan ọlọ́run ni ló ṣe jẹ́ pé ọ̀rọ̀ wọn ò wọn tahsabuhum jami'an wa qulubuhum shatta ìwọ rò pé nǹkan náà ni wọn ọlọ́run ṣùgbọ́n ọkàn wọn yẹlẹyẹlẹ. pọ́ọ̀lù lọ dá ọrọ yìí lẹ̀ òun ló sì ṣe agbátẹrù rẹ òun ló ṣe ìpìlẹ̀ gbogbo tí wọn ń gbé ká lónìí ìdínú tó fi jẹ́ ipá ń pè wọ́n ní ọmọlẹ́yìn pọ́ọ̀lù wọ́n yìí ṣe ọmọlẹ́yìn anábì Ìsá aláyhi sàlám àwọn náà ó sì ń bẹnu táwọn gbogbo eléyìí ń bẹnu tí ń nínú torí ẹ̀ ní wọ́n ti máa sọ pé doctrine sí Paul lélẹ́yìí èyí tó ń tẹ̀lé nìyẹn so àwọn wá ka Paul yẹn kún wọ̀líyì kan nínú àwọn awliya yẹn ni pé nínú àwọn awliya òṣìṣẹ́ yà pé nínú àwọn wọ̀lí èṣù wọ̀lí ìṣẹ̀tàn òun lọ́ọ́ da ìsìn wọn ló máa wọn lọ́wọ́ irú rẹ̀ náà bá ṣẹlẹ̀ nínú Islam tí ìbá ṣe náà bá là ẹnìkan onye ń jẹ́ ibn Saba òun náà Yahudi ni ìṣe mùsùlùmí ẹgbẹ́ àwọn Yahudi yẹn ètí tí ń bẹ wọn ní Islam lórúkọ pọ̀ ti di mùsùlùmí òun ló wá bẹ̀rẹ̀ sí ní kó àwọn èròkèrò wá bẹ̀rẹ̀ sí ní kó wọn jáde nípa Ali ibn Abi Talib olo ni alwasai ẹni tí a náà ti sàsọtẹ́lẹ̀ pé tó ń bá ti kúta ìkú o kọjá rò lé lẹ́yìn o kí ló wá dé tẹ́ ẹ mú àsọtẹ́lẹ̀ ànábìsẹ lórí Ali ibn Abi Talib àjẹpọ àwọn sàbí kọ ọgbà gbòdì ìdínú tó fi lọ kó àwọn gọwọgọ ìyóòn àwọn aláìníláàka ìjọ nínú àwọn èèyàn wọn alẹ jẹ àpò pọ̀ lórí pé àwọn sàábà tí wọ́n kọ̀ láti fi Àlíyù jẹ àrólé gbogbo wọn lẹ́tọ̀ọ́ sí kásígun lọ́ba wọn nínú orí pa àṣígun ní pípa tí wọ́n pa àrólé kẹta fanabi sallallahu alaihi wasallam tí ń jẹ́ Uthman ibn Affan radiyallahu anhu Ọlọ́run ló dóòlà wa tí agbára fi tètè ká Abdullahi ibn Saba àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ní kíákíá ṣùgbọ́n ibi tó ṣe bàjẹ́ dé orípa rẹ̀ náà ní lára àwọn tó ń pè ní ṣíà yẹn ó rí àwọn ó rí wọn bá dé nìkan ó nà ga wọn olùmọ̀ tí wọn àgbanú tọ̀dà tí wọn rúdé ibi tọ́dà rúdé lónìí àrí nínú ṣíà lónìí ẹni tó ń sọ yìí pé màláíkà Jibril gan ṣàṣìṣe ẹwùn kan bẹ́ẹ̀ o torí pé àrí ibn Abi Talib. wọ́n ní lẹ́nu wọn lọ́lọ́run rán sí ṣùgbọ́n wọ́n á ṣàṣìṣe wọ́n nítorí pé àlì ọjọ́ ànábì gan mẹlẹ́kà wá ṣàṣìṣe wa lọ fún ànábì sallallahu alaihi wasallam dípò ok tó bá bá rọrùn kó ṣerú àṣìṣe bẹ́ẹ̀ pé gan ṣàṣìṣe gbàna màlẹ́kà lè ṣàṣìṣe ńgbà tiẹ̀ náà kọ́jọ́ pẹ́ lómi lọ́lọ́run rán sí ọlọ́gbẹ́sẹ̀ fún anabi Ibrahim bẹ́ẹ̀ náà gbogbo anabi yòókù táwa lórí rẹ̀ pé tí ọ̀sọ̀ bẹ́ẹ̀ àwọn kan ní wọn ní òkè tó wà ń bẹ̀ ni pé Ali oní alùwọ̀sí ẹni tí wọ́n ikú gbọ́dọ̀ jà lẹ́yìn anabi àìwá ṣe òun ó túmọ̀ sí gbogbo yá kẹfẹ́ rí lẹ́yìn anabi ẹ̀tọ́ wọn sì ní káwọn máa ṣépè fún wọn lójoojúmọ́ ìdínú tó jẹ́ pé àwọn ṣíà wọn ṣépè fún àwọn sàbí lójoojúmọ́ ni Abubakar àti Umar wọn ṣépè fún wọn wọn ń pè wọn ní fọ́nà máa Quraish àwọn òòṣà méjèèjì Quraish a'udhu billah kọ́dà nínú àwọn ṣíà àwọn gulẹ̀ tó ní àlẹ́ yòókàn lọ́lọ́run. A ọlọ́run bá ò ńgbà tí àlẹ́ rí i pé àṣeboro yìí tí wàá o ẹ bá ń kó wọn wọn bá ń ra wọn mú ńgbà wọn bá ra wọn gbá dọ́dọ̀ ó sì ti gbẹ́ kòtò kalẹ̀ wọn dáná sí ẹ wọn bẹ. ẹ máa ti wá gbé wọn tó máa fẹ́ sọ wọn sínú náà wọn ni àwa gbà pé gan torúkọ anabi Muhammad sallallahu alaihi wasallam ó lẹ́nìkan ọ̀gbọ́dọ̀ fìná jẹ́ yẹn yá àfọ̀bá tó níná wọn náà ló sì ń sọ àwọn sínú náà ọwọ́ rẹ̀ bá tún rọ̀ kó láti ṣe tá fi fìyà jẹ àwọn yìí eléyìí fi hàn wá wípé gbogbo ẹ̀sìn tó náà bá bá fi ránṣẹ́ sáyé kí tí máa bẹ ní dáadáa kó tó di pé àwọn ọ̀bàyéjẹ́ wọ́n rárí wọnú ẹ̀ nígbà táwọn ọ̀bàyéjẹ́ ìbá rárí wọnú ẹ̀ àwọn máa fẹ́ ba ẹ̀sìn yẹn jẹ́ ni láti pìlẹ̀ ìdínà tó sì jẹ́ pé lójoojúmọ́ ayé lójoojúmọ́ ayé á máa gbógun ti àdádálẹ̀ nínú ẹ̀sìn Islam nítorí pé tá a bá ṣe bẹ́ẹ̀ àdádálẹ̀ máa lọ sídìí gbòǹgbò ẹ̀sìn yóò wù ẹ̀sìn wa ní jẹ́sìn mà ẹ̀sìn wa dẹ́sìn. ìdínú tó ti jẹ́ pé ní ká ṣètọ́ ni bá ti ráàyè jókòó lára tiẹ̀ débi kan yóò máa bọ̀ lọ́kàn jẹ́ ojoojúmọ́ pé áá ah, ah, gbogbo nǹkan náà ń bídíà gbogbo nǹkan là dáadáa lẹ̀ áá ah, sáwa lè pe tí ìsà dáadáa lẹ̀ pé àdáadáa lẹ̀ nìyí á lè pé bẹ́ẹ̀ nítorí kẹ́sìn ó lè bá wà lábẹ́ ẹ̀sọ́ ìdínú táwọn fi sọ pé àwọn al-maqasid ash-shar'iyyah àwọn nǹkan àfojúsùn tí sẹ̀rí àmúwa márùn ni wọn nínú ìwádìí mi mẹ́fà ni wọn gbogbo wọn òun náà ni fdọdí ká sọ ẹ̀sìn Islam a lè sọ ẹ̀sìn àyàfi gbọ̀nà méjì alákọ̀ọ́kọ́ òun náà ni pé gbogbo ohun tó kó di kófòrò agbọ́dọ̀ dínà rẹ̀ gbogbo tó lè mú kí mùsùlùmí ó di kèfèrí agbọ́dọ̀ tó kọ́nà rẹ̀ sí ńlọ́fà ẹ̀sìn ọlọ́run sọ pé la ikraha fid din àìfi tipátipá mú yàn pípọ́ wá sí ẹ̀sìn Islam wàláàkì lẹ́yìn tí wọ́n ti gbẹ̀sìn Islam tán ẹnikẹ́ni tó bá fẹ́ sìn Islam sílẹ̀ ànábì ní ká pa á man baddala dinahu faqtulu ẹnikẹ́ni tó bá yí ẹ̀sìn rẹ̀ padà tó fi islam sílẹ̀ ẹnikẹ́ni tó bá fi ẹ̀sìn rẹ̀ sílẹ̀ anabi ni ẹ pa anabi ni kẹ pa torí pé tó bá dé pé gbogbo ẹni tí ọba ronú àti fi islam sílẹ̀ àyè bá gbà láti fi sílẹ̀. ọ̀pọ̀lọpọ̀ òfìlẹ̀ tẹ́lẹ̀ máa ṣe dídá nìkan sílẹ̀ tí wọ́n ṣe nǹkan kan fún èmi náà nǹkan mo lè pé èmi náà sílẹ̀ ìdínú tó ti jẹ́ pé ntóyìnbó ń pè ní human right ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ẹ̀tọ́ ni láti sẹ́lọ̀ ẹ̀tọ́ ni láti takùtọ́lọ̀ ẹ̀tọ́ ni láti rí ní rọrùn ẹ̀rí kan àmọ́ sọ pé freedom of religion. pé òmìnira àti ṣẹ̀sìn tó bá wọ̀ o lè máa jáde láti inú ẹ̀sìn kan bọ́ sínú ẹ̀sìn kan gẹ́gẹ́ bí èkúté ṣe máa tinú wò kan bọ́ sínú omi ìdánimọ̀ tí ìbá ti pẹ́ tètè dẹ tàkúté fún wèrè èkúté ò ní yé máa kó bìkan síbi kan àwọn níbẹ̀ lẹ̀sìn yẹ kọjẹ́ ọlọ́run sọ pé inna ad-dina 'inda Allahi al-Islam ẹ̀sìn ọ̀kan ṣoṣo lọ́dọ̀ ọlọ́run náà ní Islam gbogbo àdébìtì tí wájú Islam náà làwọn náà ṣe ọlọ́run sọ pé wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin ẹnikẹ́ni tó bá wá nǹkan tó yàtọ̀ sí islam tó fi ṣẹ̀sìn ọlọ́run ní gbà lọ́dọ̀ rẹ̀ yóò sì jọ́ kan náà tí ṣòfò tó bá di dọ́gbọ̀n ìdínú tó bá ṣẹ̀sìn pa ọ́ ẹlẹ́kejì nínú ọ̀nà tá a máa gbà sọ ẹ̀sìn ó náà di gbogbo ọ̀nà àdádálẹ̀ ẹ má gbẹ́ni kankan láàyè láti ṣàdádálẹ̀ torí tẹ ẹ bá ti gba àwọn èèyàn láàyè láti máa ṣe àdádálẹ̀ ẹ̀sìn gan ní nítumọ̀ mọ́ tó ọ̀nà méjì yẹn ni a máa gbà sọ ẹ̀sìn nínú ẹ̀sìn Islam àwọn Nasara ńgbà tí wọ́n pè lọ́lọ́ wọ́n tún lọ́mọ ọlọ́ọ̀ni wọ́n tún mẹ́ta lọ́kàn ọlọ́ọ̀ni ọ̀rọ̀ wọn gùn yíra wọn ọ̀rọ̀ tí wọ́n gùn yíra wọn torí ń bẹ́ẹ̀ náà àwọn chọ́ọ̀chì chọ́ọ̀chì àwọn tó yẹ pé àwọn ń ṣe chọ́ọ̀chì tiwọn ni lórí ìpìlẹ̀ pànàbí Ìsá ńkọ́ ọlọ́ọ̀ni kìí sì nǹkan tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lónìí o ṣáájú kún tó bí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rùn-ún ọdún ní gbogbo ọ̀rọ̀ yìí ti wà kìí ṣe nǹkan tuntun tó ṣẹlẹ̀ lónìí àwọn chọ́ọ̀chì Yàkùbíyà àwọn chọ́ọ̀chì Màlàkíyà ọ̀n bẹnu ẹni tó pè lọ́lọ́ ó sì ń bẹnu ẹni tó kì í ó ní kì í sọ lọ́n ọmọ ọlọ́ọ̀nù níjẹ́ o chọ́ọ̀chì dé nàìjíríà gan níjẹ́ o ló dé nàìjíríà gan tó ń tapá kankan nǹkan tuntun ní báyìí gbogbo history church nàìjíríà tó ju two hundred years lọ ni ṣùgbọ́n ọ̀rọ̀ táwọn sọ ní ìsinmi ọ̀rọ̀ centuries tó ti síwájú nìyí ọ̀rọ̀ tí èso ọ̀rọ̀ two thousand years torí di eléyìí báyìí ìgbà tí àwọn àpilẹ̀ church ẹ wo nísìnyí ro Egypt àwọn akubab àwọn captives thousands thousand years ago ní ìtàn church ìbẹ̀yẹn bẹ́ẹ̀ náà ní church Ethiopia thousand years ago ní ìtàn church tiwọn torí àwọn ò sí lábẹ́ Róòmù kankan jọ Róòmù dé gbogbo àwọn ethiopia yìí wọn ò sí lábẹ́ rome àwọn misra wọn ò sí lábẹ́ rome láwọn chọọchì tó wà bẹ́ẹ̀ gbogbo chọọchì kankan pẹ̀lú àkídà rẹ̀ àwọn orthodox ní eastern europe àwọn náà tún níta tiwọn àwọn náà ò sí lábẹ́ rome ìdí inú tó jẹ́ kí kàlẹ́ndà tiwọn gan tún yàtọ̀ sí ti rome ọjọ́ tí wọ́n bí jésù lọ́dọ̀ rome ó yàtọ̀ sí ọjọ́ tí wọ́n bí lọ́dọ̀ àwọn orthodox kàlẹ́ndà ò wọn tòun gbogbo ti nàìjíríà ń tò lóde kò nítàn kò nítàn òyìnbó ló mú wa òyìnbó tó fẹ́ gbàlú wa ló mú wa ó fi sápò wa ni. tòtòrí ẹ̀ ọ̀rọ̀ táwa ń sọ òun náà ni ìtàn láti pilẹ̀. tòrá ń ṣe nàìjíríà mélòó lọ́mọ inú ẹ̀ ìbá kan gbé wá fún un. ìdí ìdí tó sì fi tètè tà ó ní pé wọ́n bá wa áfíríkà lẹ́ni tí yà ń jẹ. torí pé ńgbà tí wọ́n gbé wa wọ́n gbé wa tó ń jẹ ti kéèkì ti kéèkì tó ń jẹ tó ń jẹ ni ẹ sì mọ̀ pé ẹni tẹ́bi bá ń pa ọ̀rọ̀ ọ̀rùn láti ta ideology fún tẹ́lẹ̀ ńgbà tó yìnbó dé káwọn yóò lè bá gbẹ̀sìn yẹn ẹ rí i pé gbogbo chọ́ọ̀chì chọ́ọ̀chì wọn kọ́kọ́ àwọn missionaries ni wọ́n kọ́kọ́ tì síwájú ìgbà táwọn ilé yẹn dé àwọn ń kọ́ chọ́ọ̀chì. so ńgbà tẹni tí ó gbà ló dé òun dá sùkúlù lẹ́nu àwọn chọ́ọ̀chì yẹn tó sì jẹ́ pé wọ́n bá lọ sí sùkúlù ọ̀tọ̀ lójú tó gbé lọ ọ̀tọ̀ lójú tó gbé padà bọ̀ wálé so ẹni tó bá jẹ́ mùsùlùmí wọ́n kàn wọ́n kàn sọ̀dọ̀ ọmọlẹ́yìn pọ́ọ̀lù so àwọn tó pè lọ́lọ́ àwọn tó pè lọ́mọ ọlọ́run lẹ́yìn ìgbà tí. Pọ́ọ̀lù ti mú nítorí mú wá wá wọ́n pe kínní kan ní kọ̀ọ̀nùnù al-muqaddas inda nasara òfin mímọ́ lọ́dọ̀ àwọn nasara òfin mímọ́ yẹn èso ọlọ́run ló sọ̀kalẹ̀ èsì pé nu bíbélì ló wà ìpàdé ìpàdé ìpàdé lórí ṣìríṣìríṣìríṣì ibẹ̀ ni wọ́n ti rò lẹ́yìn ọ̀rẹ́ yìí pé ọ̀dà kí ló yẹ kó jẹ́ gbàgbọ́ wa. kí ló yẹ kó jẹ́ gbàgbọ́ wa wọ́n nínú pàdé yẹn eléyìí tó ń ní ntọ́kìá wọ́n nínú pàdé yẹn eléyìí tó ṣe tó ṣe pé wọ́n ṣe ní Istanbul wọ́n nínú pàdé yẹn eléyìí tó ṣe wọ́n ṣe ní Rome àtàwọn ìlú kan lélẹ̀ lè ní sí Jésù ní àbọ̀mọ́lọ́ gbogbo àwọn olórí kọ̀ọ̀kan kí lẹ́yìn gbàgbọ́ kí lẹ́yìn náà gbàgbọ́ kí lórí tẹ̀ fi wí bẹ́ẹ̀ kí lórí tẹ̀yìn òsì sọ bẹ́ẹ̀ ní ẹnu consensus wọn bá kò lé lórí ni wọn kọ́ lẹ̀ so ni wọn wá kójọ wọn wá kójọ wọn wá kójọ ìyẹn àwọn Roman Catholic ìtàn kójọ yẹn ni lọ́wọ́ di al-Qanun muqaddas olódi òfin mímá ìlànà mímá tí wọ́n tẹ̀lé ah, a àdúpẹ́ sọ́lọ́ntọ́lọ́ ń ṣe wa mùsùlùmí àbùkátà láti ṣèpàdé kátó pé ta lọ́lọ́ àwọn òbùkátà láti ṣèpàdé kátó pé ipò lànàbì Muhammad sallallahu alayhi wa sallam wa àbùkátà láti ṣèpàdé láti mọ ipò wo làlùkùránì wa àbùkátà láti pè pàdé kátó mọ ipò làwọn sàábé wa gbogbo ẹ lọ́nà ti ṣàlàyé fún wa ànábì òṣìṣẹ́ kan lẹ̀ láì yàn nànà kí ni wàá kú ká gbọ́ ká gbà náà ọlọ́run ọba wa. yóò ṣe bẹ́ẹ̀ dojú ọ̀rọ̀ yìí kọ anabi isa ń jọ gbẹndẹ alukiyama láti tú àṣírí àwọn ẹni tí wọ́n rò pé àwọn gbọ́ lọ́wọ́n ọba gbọ́ kí wọ́n lè bá a mọ̀ yìí pé ibi táwọn fojú sí ọ̀nà òní bá bẹ̀ lọ. nítorí ńgbà tí ọlọ́run bá dojú ìbéèrè yìí kọ anabi isa aleyhi tọrọ bá fojú hàn kí ọmọlẹ́yìn ọmọlẹ́yìn ní ti rọ́ kí ló fẹ́ sọ mọ́ torí ẹ̀ ọlọ́ọ̀ni rán wọn létí ìrẹ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam nípa tí ó ṣẹlẹ̀ níjọ́gbìn ní alkiya idh qala Allahu ya Isa ibn Maryam ní ìgbà tó lọ́wọ́ bọ́ sọ pé ìwọ Isa ọmọ Maryama. أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله ǹjẹ́ wọ́n lọ sọ fáwọn èèyàn ǹjẹ́ wọ́n lọ sọ fáwọn èèyàn bí pípé kí wọ́n mú ìwọ àtìyá rẹ lọ́lọ́run méjì míì tí wọ́n máa sìn lódodo. yàtọ̀ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa Allah gbére lánàá tí wọ́n lọ sọ fún ọ pé wà tìyá rẹ ẹni kó mú lọ́lọ́run tí wọ́n máa sìn lódodo yàtọ̀ sí Allah ọlọ́run dojú béèrè yìí kọta ni anabi ọ̀rọ̀ wọn pólísì méjì nípa pé sekutu jíjọ gbẹndà alùkìyàmà ṣe léèrè yìí lọ́dọ̀ Ìsá ni àbíjọ gbẹndà alùkìyàmà lọ́lọ́run òbí Qatada àti Ibn Jurayj àtàwọn ẹni tí wọ́n pọ̀ jù nínú àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní innama yuqalu ń ṣe ọba ọsọ fanabi Isa lọ́jọ́ ìgbéǹde àlùkìyà kí ló dé tẹ̀yìn ti sọ pé ọjọ ìgbéǹde àlùkìyà mà òun náà ni ó ṣẹlẹ̀ ní ẹ̀rí ayatollah fi gbogbo ọrọ yìí ni àyà fi bẹ̀rẹ̀ rẹ̀ òun náà ti sọ pé. يوم يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم ọjọ́ rán wọn létí nípa ọjọ́ tọ́lá ó kó gbogbo àwọn àránṣẹ́ jọ tí ọmọ wa bí wọn léèrè pé a ọ̀rọ̀ tí wọ́n ń tẹ̀lé léyìí gbogbo ẹ bọ́ sí abẹ́ ọjọ́ yẹn náà ni ọ̀rọ̀ gbẹ̀ndẹ̀ alùpùpù náà láti sọ ọ lọ wọ́n ní dínú tó fi jẹ́ pé ìbéèrè yìí ọjọ́ gbẹ̀ndẹ̀ alùpùpù ni ọ̀wá yìí àti nínú àwọn olùmọ̀ nípa wọ́n ní lọ́lọ́run ṣe béèrè lẹ́yìn tọ́lọ̀ ti gbe lọ sí sánmà tó ṣe bẹ́ẹ̀ tó gbà kúrò lọ́dọ̀ àwọn ọ̀tá rẹ̀ tó pété láti pa lẹ́yìn tọ́lọ̀ ti gbé lọ sí sánmà táwọn nàṣọ́ra wọn sọ̀sọ́kúsọ ni ọmọ ọlọ́ọ̀ni mẹ́ta lọ́kan ọlọ́ọ̀ni ọba àmẹ́jẹ bẹ́ẹ̀ èyí ti rí má. wọ́n ní ìgbà náà lọ́lọ́run sọ bẹ́ẹ̀ fún lẹ́yìn tó gbé lọ sí wọn nítorí pọ́lọ̀ ń sọ nínú àyà pé in tu'adhibhum fa innahum 'ibaduk tó bá wù ọ́ láti fìyà jẹ wọ́n ṣe bẹ́ẹ̀ rẹ ni wọ́n. kótó ìjọ lọ sọ jù ni pé ìjọ gbẹndé alùkìyàmà lọ lọ́wọ́ sọ bẹ́ẹ̀ fún torí ní parí àyà yìí sọ pé òní lọ́jọ́ tí òdodo yóò ṣe àwọn olódodo láǹfààní òní lọ́jọ́ tí òdodo sísọ tí ó ṣe àwọn olódodo láǹfààní jọ́gbìndà kìámà nìyẹn torí de lẹ́yìn ìjọba àwọn. ẹni tó sì ní ẹ ilqọ́lù lọ́hù ya Ìsá nígbà tó lọ́n sọ pé wọ́n ní eléyìí túmọ̀ sí pé. past ó ti ṣẹlẹ̀ wọn lọ́lọ́run sọ pé nígbà tọ́lọ́run ọ sọ pé ṣùgbọ́n sọ pé nígbà tí Ọlọ́run sọ pé ẹ kò túmọ̀ sí kan because gbogbo ọ̀rọ̀ tọ́lọ́run máa ń sọ nípa àgbéǹda ọ máa ń sọ ní sọ́n tó ti ni wa dhalika litahaqquqi wuqu'ihi Ọlọ́run máa ń sọ ní sọ́n tó ti ṣẹlẹ̀ nítorí kó lè bá ọ dájú pé yọ gẹ́gẹ́ bọ́lá an afiidu alayna min alba àwọn ọmọ náà wọ́n pe àwọn ọmọ àlìjẹ́nà pé ẹ dákun ẹ da díẹ̀ sí wa nínú omi tí ń bẹ lọ́dọ̀ yìí subhanallah wọ́n pè wọ́n ó túmọ̀ sí pé ọmọ náà ti pè wọ́n àbí wọ́n pè wọ́n tẹ́bó túmọ̀ sí pé wọ́n pè wọ́n ni ọlọ́run ọba máa ń sọ̀rọ̀ gbẹ̀ndẹ̀ alkiyama bíi tó ti ṣẹlẹ̀ láti fi hàn pé dájú sáká yọ ṣẹlẹ̀ torí bẹ́ẹ̀ ń léde lárúbá gbogbo tó bá fẹ́ fi hàn pé yọ ṣẹlẹ̀ lódodo وقالوا صيغة المضي وقالوا فعل الماضي تنتو كاسكين كان يتسالي تلي جبا تو وني أردنا واسقي يا عيسى بن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله وني بيرني سبيرني أبي سبيرني sẹ́ńbùkátà kánábì sọ́dàn pèsè wọ́n lọ sọ fún wọn kí ẹ mú èmi àtìyá mi lọ́lọ́ míì tẹ́ máa sìn lẹ́yìn ọlọ́ sébèrè ní tí ń bùkátà dáhùn wọ́n ní kìí sèbèrè tí ń bùkátà dáhùn oríṣi ọ̀rọ̀ méjì làwọn wọ́n ní ọlọ́run ọba wa ńṣe ló bí láti fi tẹ́ḿbẹ́lú wọn láti fi dójú tì wọn nítorí kó lè bá a jẹ́ pé ìsìtánàbí yìí sọ fọ̀ pé rárá o kó lè bá a jẹ́ tí ó mú wọn mọ̀ yìí pé àwọn gbé débẹ̀ lónìí wọ́n ní ìtumọ̀ rẹ̀ nù. ọ̀rọ̀ kejì wọ́n ní ṣe lọ́lọ́wọ́n bá bi léèrè bẹ́ẹ̀ torí pọ́lọ́n fẹ́ fi yé e pé lẹ́yìn ìgbà tóun sí láàrin wọn máa. àwọn èèyàn rẹ ti yí gbogbo nǹkan padà wọn pè lọ́lọ́ lẹ́yìn rẹ wọ́n sì sọ nípa rẹ ohun tó ń wò pera rẹ̀ torí ọba ti sínbẹ̀ mọ́ ọmọ tí ń mọ́ hmm, gbogbo méjèèjì náà lọ láǹfààní gbogbo yín gbé ìgbà tí ẹ ń pè ẹ gbé ẹ kan àbùkù náà ìgbà tẹ̀ wọ́n ń pe ànábì Ìsá nìsín lọ́sàn-án àti lóru wípé kọ́ gbà yín kọ́ là yín wọ́n ràn yín lọ́wọ́ sọ́gbọ́ kọ́ gbọ́ kódà bàbá gbọ́ kò lè ṣe nǹkan kan fún yín á ń bọ̀ síbọ̀ sí pé kọ́ gbọ́ ìdí nu tọ́lá wọn fi máa fi yé ẹni tí wọ́n ṣe lẹ́yìn rẹ̀ ohun tí wọ́n dánwò lẹ́yìn rẹ̀ kẹ́sì máa wọ nǹkan o ọlọ́run ti sọ fún wa nípa ànábì Ìsá alayhi salam ó tún sọ fún wa nípa àyà rẹ nínú ọ̀pọ̀lọpọ̀ àyà nínú ọ̀kan nínú àwọn àyà yẹn ó ní ìyá Ànábì Ìsá wa ummuhu siddiqa ìyá rẹ̀ olódodo ni kana ya'kulani at-ta'am àti Ànábì Ìsá tí wọ́n ń pè ní Jésù àti ìyá rẹ̀. ekinike ji wọn wọn máa jẹun èkíní kejì wọn máa jẹun irú ọlọ́run wo ni wọn máa wá jẹun torí tọ́lọ́run máa ń bùkátà láti jẹun ó ń bùkátà àkókò tí ó fi wọ́n jẹ ó ń bùkátà àkókò tí ó fi sí oúnjẹ ó ń bùkátà àkókò tí ó fi jẹun. àìwá jẹun ká má mú mi ẹnikẹ́ni tó bá ti lè jẹun tó bá mú mi abala kan nínú oúnjẹ tó jẹ yóò wúlò fún nígbà tí apá kan nínú tó jẹ lóúnjẹ àti tó mu lómi yóò dìgbẹ́ yóò dìtọ̀ ọlọ́run tí wọ́n ń yàgbẹ́ ọlọ́run tí wọ́n ń tọ̀ irú ọlọ́run wò nù ọlọ́run ṣe àlàyé fún wa pé ká mọ̀ lódodo pé ànábì Ìsá ń kọ́ kí ló jẹ́ èèyàn ni ṣùgbọ́n lọ́n pọn lé ó ṣe ní kíni òjíṣẹ́ rẹ̀ nígbà tí ti ń jẹun fún adóde tó fi jẹ́ pọ̀ lẹ́sìn akramakumullah ebi ń pa akpékpé ebi ń pa ànábì Ìsá tẹ̀ ń pè lọ́lọ́ ọwọ́ afẹ́ jẹun ẹ̀yin wa ń pariwo pé olúwa o Jésù gbà wá o ṣé gbà wá ni ó mójútó ni àbí ọgbà kùnrin ọgbà kùnrin ni ok ó ti wá jẹun tán ó nídìí láti toilet èyí wá ń pariwo pé tọ ẹ ìparun ní ń bọ̀ yìí o jésù mọ́jọ́ dé bá mi o jésù gbà mí o jésù à etí ń sìn náà nù rẹ̀ ṣe ni ó mójútó ni àbí tiẹ̀ ntọ́lọ̀ ń ṣàlàyé fún wa ká mọ̀nà pé ẹni tí ń jẹun bóòlù sì fẹ́ jọ́ lọ. ọlọ́run sì ròyìn ara rẹ̀ ó ní sọ́mẹ́dì ni kò ní dípò pápò yọ jẹun. nínú tafsiri asọ́mẹ́dì nàbì isa sì ní tí ń jẹun sí wọn ni ah, làgbàjẹ èèyàn dáadáa kọ́dà tí wọn bá rí èèyàn kò ẹ́ ṣé kò àbí nóhùn kò níkùn tá a jẹun sí ẹ ìsinsẹ́ni níta ìbéèrè ni torí di eléyìí ọlọ́run sọ nínú àyà ìpè sí ìwọ ló sọ fún wọn pé kí wọ́n mú wa àtìyá rẹ lọ́lọ́ méjì a sì ṣèwádìí o a ṣèwádìí o àárí kí wọ́n pe Mariama lọ́lọ́ náwọn tá à ń gbọ́ o wọ́n kàn sọ pé ògo ni fún bàbá ògo ni fún ọmọ ògo ni fún ẹ̀mí mímọ́ kí lẹ̀mí mímọ́ ibi tí wàhálà tún ti bá wọn wọn ò mọ ti ń jẹ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ mọ̀ tá lẹ̀mí mímọ́ mọláìkà jẹbìrì àmọ́ àwọn à dán wọn wò kò ní wọn gbẹ́bùn ó rí i pé bí wọ́n bá ṣe pọ̀ tó lẹ̀mí mímọ́ pọ̀. àwọn oníwèé kan tí èèyàn ti wádìí tí ò tí ò kún fún rọ. Al-Imam Al-Qurtubi ó ní tá a bá wò á rí i pé wọ́n pe Maryam lọ́lọ́ bó wàá lọ́lọ́ ṣe sọ pé wọ́n mú kí wọ́n mú wà tìyá rẹ̀ lọ́lọ́ wọ́n ní ìdáhùn rẹ̀ ni pé ìgbà tó ń sọ pé ọmọ tí Maryam bí kìí ṣèyàn tẹmukẹ́ńtì àwọn kan sọnù wọn lọ́lọ́ ló bí ìgbà tí wọ́n ti sọ pé Ọlọ́run ló bí ajẹ́ je ntó ti mú kí nǹkan kan tó jáde lára rẹ̀ ọjọ́ lọ́hùn á òun náà ọyọ kọ́ dàbí ọmọ rẹ̀ ntó ti mú kọ́ ọmọ tó jáde lára rẹ̀ ọjọ́ lọ́hùn òun náà yẹ kọ́ dàbí ọmọ rẹ̀ torí alqawlu fil fara kalqawli fil bá sọ nípa tọmọ bá jọlọ ìyá rẹ̀ ńkọ́ ọlọ́run náà bó lọ́lọ́run sì jáde nù yìí. wọ́n ní bẹ́ẹ̀ lọ́lọ́run sì sọ yìí pé kí wọ́n mú wà tìyá rẹ̀ lọ́lọ́run méjì lẹ́yìn ọ̀lọ́. anabi isa bọ́lọ̀mbà bi léèrè béèrè yóò ní qala subhana ògo ni fún ọlọ́run.

in kuntu qultuhu faqad alimta tó bá ṣe kí mo sọ bẹ́ẹ̀ ìwọ ọlọ́run ọba kúkú ti mà tó bá ṣe kí mo sọ bẹ́ẹ̀ ìwọ ọlọ́run ọba kúkú ti mà. wọ́n ní níṣẹ́ lànàbẹ̀ Isa alayhi salam nígbà tó lọ́n bi léèrè ìdáhùn rẹ̀ ó bẹ̀rẹ̀ pẹ̀lú subhana pé ògbóni fún ọlọ́run subhana kìtùmá rẹ̀ ní pé tanazzahta an kulli naqais ìwọ Ọlọ́run ọmọ kúrò nínú gbogbo àlébù ọmọ tayọ kákan lábùkù kẹ́nìkan ó pera rẹ̀ lọ́lọ́ lẹ́yìn Ọlọ́run ìkan lọ́n lábùkù Ọlọ́run sì má tayọ kákan lábùkù ẹni tó rò pọ̀ nfẹ́ kan lọ́n lábùkù òní òsèkìnì òní ọkàn àbùkù kápẹ́ nìkan lọ́mọ Ọlọ́run ìkan lábùkù ni ẹnikẹ́ni tó bá sì kan lábùkù òun làbùkù ọ̀jẹ̀ tiẹ̀ láyé àti torí ńgbà tó bá ti sọ pé ọlọ́run mi wà lẹ́yìn ọlọ́run ọkàn ọlọ́run lábùkù nìyẹn wípé ẹ gbogbo ń tọ́lọ́run ló ń ṣe àsóhun àtẹlómi wọn jọ sí irọ́ nìkan pa fún wa mo rò pé orí ibi tí àbùkù yẹn wà àbí kọjá yìí pé àbùkù tó wà ń bẹ onípò sọ yìí pé gbogbo ń tí ọlọ́run bá sọ pé òun ló ń dá bọ́yọ́ lọ́mìn náà ló kúkú dá tí parọ́ fún wa ńgbà tó ń tì ìkọlọ́ làbùkù. sọ̀hánẹ̀ ìwọ ọlọ́run bá mọ́tà ọ̀ká kan lábùkù bẹ́ẹ̀ ni ẹni tó bá sọ ma ọkàn ọlọ́run ni nítorí pé ó fi ọlọ́run bá tì sára pọ́lẹ̀ ó sì ń olùrànlọ́wọ́ ẹni tí ó ń nàró lé lọ́jọ́ tó bá rí lé ilé ìwòwà lọ́lọ́run Ọlẹ ní bùkátà ọmọ o àwọn ọlẹ tá a jẹ́ èèyàn ìyá ọ̀la ń bùkátà ọmọ àmọ́ lọ kò bùkátà ọmọ kí ló fẹ́ẹ́ fi ṣe torí kò ní kú òun lọ́ba àkọ́kọ́ ìwọ náà ronú wò dáadáa náà ọlọ́run ọba lẹ́ni tí tí ni ìgbẹ̀yìn rẹ̀ ò àtìgbà owó wà lọ lọ́wọ́ bá ti ń bẹ́ tí ó sì sí nǹkan pẹ̀lú rẹ̀ tọ́da gbogbo ìgbà tó lọ́wọ́ bá tó sì wá ń bẹ tí ò tí ì dá nǹkan kan yìí ta mi ràn tàlẹ́ni náà kí ni nǹkan náà tọ́lọ́mọ bá sọ pé mo sì ní bùkátà sí o kò dá ń tọ́ dá nítorí bùkátà tó ní sí kankan torí rẹ̀ tó bá mú gbogbo wa kó àti màláìkà àtàwa nǹkan kan ò dínkù torí náà ń ń bẹ tí sì tí gbogbo wọn náà ni ó sì kàn kú ó ní àga yẹn ńgbà tí ò tí ì dá wọn kọ sága ṣubú kò ṣubú ọkàn wù kọ dáhùn eléyìí pé ẹ̀yin ntẹ́sí máa jẹ́ olùjọ́sìn fún mi ní pípẹ́ ẹrù àga yìí tó ń ti pàgọ́ òbúkátà wọn àwa téèyàn bá kàn ń sakọ lóko ó ti kọ́kọ́ máa gbàtọ́ yòmìnira ara rẹ̀ wọ́n lọ kọ́kọ́ dábẹ̀rẹ̀ sẹ́ rẹ̀ ọmọ lọ́mọ bọ̀ ọmọ lọ́mọ bọ̀ ń gbọ́ báyà àwọn ọmọ kan bàbá

iṣẹ́ tiwa ó dínkù ó di márùn ọmọ mi tún dé iṣẹ́ tiwa ó di mẹ́ta ọmọ mi tún dé ó di kan ńgbọ báyà làwọn bá jókòó ẹ ṣiṣẹ́ dáadáa ẹ̀yin ọmọ yìí o àbí ẹ̀kọ́ ni àwọn ò tún ní ṣiṣẹ́ kan mọ́ ta ló ṣe léyìí láti pàtì subhanallah táwọn ọmọ náà bá ti wá fura pé ọ̀gá ti bẹ̀rẹ̀ sí ìsinmi wọ́n ti slack àwọn máa ṣèpàdé solidarity forever. so ẹ jẹ́ ká ẹ jẹ́ àyànṣẹ́ lódì lọ́la so without giving you further notice mẹ́bàá débi iṣẹ́ "Ah, lágbájá ńkọ́ tàmẹ̀dọ́ ńkọ́ kíní kan ńkọ́ a ah, àbí wọ́n sì pàdé lémi lórí ni ó ké gbogbo wọn gbà kẹ́ni àbí wọ́n lọ́ọ́ gbà ẹ rí i pé tíyẹn bá wọn fẹ́ padà sí bí yẹn ṣe ń ṣe tẹ́lẹ̀ o táwọn ọmọ bá tiẹ̀ ṣe dáadáa kún ṣe bí ọ̀sẹ̀ kan ah ìyẹn lè sàárè oṣù mẹ́ta lọ́wọ́ kan ìyẹn ti ṣe tí o tí wàá hàn ní ọ bọ́mọ ìyẹn ti ṣe rí nu náà ọba ti wá nínú tara tó dá láǹfààní nǹkan kan tí ò ti jẹ́ tiẹ̀ rí kó tó di dáhùn òun lọba tó ti dápé fúnra ara rẹ̀ tẹ́lẹ̀ tó ṣe pé òun ò bùkátà wa ṣùgbọ́n àwa là ń ṣe kínni là ń bùkátà rẹ̀ ẹni tó bá tó kó sọ pé mi ò bùkátà ọ lọ kó rí tó tí ó ṣẹlẹ̀ sí yóò rí pòun gan kò tiẹ̀ sáàyè fóun láti bẹ̀ mọ́ torí ò bùkátà ọ lọ ọ̀tán náà nù ọ̀tán nù ṣùgbọ́n lọ́wọ́n bá lòun ò bùkátà ẹnìkan kan nínú tiwa kí lọ́wọ́ tán fọ́lọ́ kò sí. torí ẹ̀ anabi isa ni subahana wọlọba tó mọ ìtumọ̀ subahana yàtọ̀ sí ògo ògo túmọ̀ síbẹ̀ àmọ́ gbàtọ́ pé yorùbá làwọn àmọ́ bá a ṣe fẹ́ túmọ̀ subahánaka àfi ká sọ kí ni ògo ni fún ọ agbọ́dọ̀ wàá ṣàlàyé rẹ̀ sẹ́wọ̀n ká tó ń sọ àwọn ọmọ túmọ̀ ìtumọ̀ rẹ̀ ní tẹ̀nzí ìrẹ̀lọ́ba tó ń mátayọ gbogbo àlébù ìtumọ̀ subhanaka nù kọ́ wa máa rò nígbà tó ṣe rò kó kí ló ń sọ subhana rabbiyal azim ah mímá ni fún ìwọ ọlọ́run ọba mi tó ń mátayọ gbogbo àlébù al azim ló sì gbà ń tọ́ ń sọnù tẹ́lómi wa ń súfèé yóò sọ pé kíni torí pé ńgbà tó gbọ́ tẹ́yìn ń sọ bó ṣe gbọ́ tó jáde ń rò pé yìí náà ń súfèé ni pé subhana rabbiyal azim subhana rabbi kò burú wọn ní láti kékeré ni mùsùlùmí ti kọ́ ọmọ rẹ̀ lásọ èyí sàsọ. bẹ́ẹ̀ nígbà tó forí kanlẹ̀ kí ló tún sọ subhana rabbiyal a'la ah wàlá islam gbà púpọ̀ máa pàfẹ́ni tó bá mọ̀ tó máa kò síbi tó ti lè ríru ẹ̀ torí pò nìkan lẹ̀sìn òdodo. subhanaka lànàbí isa kọ́kọ́ sọ nígbà tó náà bá tó gbé ìbéèrè tó da ojú rẹ̀ kọ́. tọ́ wọ́n ní kí ló dé tó fi jẹ́ pé tọ́kọ́kọ́ sọnù wọ́n ní torí pé wọ́n fẹ́ fi ṣàfọ̀mọ́ ọlọ́run níbi táwọn kan tí wọ́n fi ròyìn rẹ̀ tí èsì tiẹ̀ wípé ọlọ́run míì tún ń bẹ pẹ̀lú rẹ̀ àbọ̀lọ̀ mi tiẹ̀ wà yàtọ̀ sí a'udhu billah subhanallah ẹ̀kọ́ wa mẹ́ bí jama o mo gbà tá a bá gbọ́ nǹkan kan tó yà wá lẹ́nu tó pàkíyèsí wa kí láà máa wí subhanallah yìí ah hí ah ah mùsùlùmí ò ní ṣe máa ń tẹ́yìn ọ̀ṣẹ́ ni kí subhanallah àbíkẹ́ sọ pé kí allahu akbar. àṣìbùkátà bukata jẹ́ pé nìkan ni ó wà á ni ó tì wá sọ. ẹgbẹ́ ọ̀rọ̀ tóbi jama máa àbùkátà rẹ̀ a jẹ́ pé ntọ́sẹ̀lẹ̀ ọ̀yà yín lẹ́nu ni mo rò pé fúra ẹnìkan nìkan fẹ́ láti gbé ẹ bá ń gbé rìn mùsùlùmí láti inú ara rẹ̀ tí nǹkan kan bá tó bá yà yóò ṣe Allahu Akbar. ọwa méjèèjì wa nù súnà Ànábì sallallahu alaihi wasallam tí nǹkan bá yà lẹ́nu yóò ní subhanallah anabi isa náà lẹ́rìí subhanak bẹ́ẹ̀ tí nǹkan bá yà anabi lẹ́nu anabi allahu akbar bí ìgbà tí àwọn mùsùlùmí bíi anabi sallallahu alaihi lẹ́rìí wọ́n jagun kátá àbójú ogun náà wọ́n wà wọ́n wá rí i pé àwọn kèfèrí ní igi kan igi sídìrà yẹn àwọn ẹ̀túntún ẹ̀túntún ẹ̀túntún rẹ̀ ó wá dàbí àgbékọ́ àwọn kèfèrí ara àwọn ẹ̀túntún ẹnìkálukú wọn wá ń gbé nǹkan ìjà rẹ̀ kọ́ sí. ìgbàgbọ́ tí wọ́n ní pé gbogbo jagunjagun tó bá gbé nǹkan ìjà rẹ̀ kọ́ ara àgbékọ́ igi yìí kò lè ṣí nǹkan àjáyún jagun kọ́mọ́sẹ̀gùn ẹ̀mí kó ti di nǹkan míì ajẹ́gbégi ti di kíni ó ti dòòsà. apá kan nínú àwọn mùsùlùmí bá ní ya Rasulullah ij'al lana dhata anwaatin kama lahum dhatu anwaat rí ànábì báwa náà wá gé alágbèékọ́ kan o táwa náà máa gbé nǹkan ìjà wa kọ́ o gẹ́gẹ́ bí àwọn kèsìrí náà ti ṣe nígi alágbèékọ́ báwa náà bá ṣe bẹ́ẹ̀ sẹ́mi hmm? kò ní sọ yòókù. أنا ní الله أكبر إنها سنن آه ọlọ́run tóbi إلا ni قدت لتتبعن سنن من كان قبلكم حذو القذة بالقذة حتى لو دخلوا آه الله أكبر لقد قلتموه كما قالت بنو إسرائيل لموسى اجعل لنا إلها كما لهم آلهة إنها سنن لتتبعن سنن من كان قبلكم حذو القذة بالقذة حتى لو دخلوا جحر ضب لدخلتموه قالوا اليهود والنصارى قال فمن إذا أنا من أتيويو أنا من الله أكبر ترى بايا yá أي lẹ́nu ẹ̀yin fúnra yín الله أكبر ni Allahu Akbar ẹ gbogbo tó bá ti yà yín lẹ́nu Allahu akbar subhanallah bẹ́ẹ̀ ni mùsùlùmí gbólóhùn yẹn mẹ́jọ pẹ́sẹ́ nu wa bá ti nǹkan bá yà wá lẹ́nu àmọ́ gẹ́gẹ́ mo ṣe sọ àbùkátà kẹ́nìkan máa sọ fún wa pé takbir báyẹn nìkan parọ́ fún yín tó ti bẹ̀rẹ̀ sí fọ́ọ̀mù lóríṣiríṣiríṣi pé a ọwọ́ àríjẹ́ dákẹ́ sí pé irọ́ tà ń pa yóò kò tí ì mú òun yín takbir jama ọ̀dọ̀ allah wa takbir kéèr pékè ní irọ́ lásán irọ́ lásán. anábì Allahu akbar ẹ̀yin náà ti wí o kí ni gẹ́gẹ́ bí àwọn ọmọ Israẹli ṣe sọ fún Musa tẹ́wọ̀n tẹ́wọ̀n sọ fún Musa ọlọ́run láwọn nínú òkun kò jẹ́ wọ́n tẹ́lẹ̀ òkun ńlá òkun ńlá Mediterranean Sea. ọlọ́run làwọn ń bẹ̀ ojú wọn báyìí ni ṣe ń tẹ̀rì àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ọlọ́run sì wọn jáde sọ pé ńgbà tí wọ́n rìn inú òkun kálukọ́ ọmọ sí dákun mọ́jà tẹ̀rì wọn wá sọ ẹ gbọ́dọ̀ yẹn rí gbogbo wa ọ̀daràn ìwọ ọ̀daràn wà nú ẹ̀mí wa kọ́ lọ́n là wà àsìkò tí àwa náà ta wà nù ẹni tí wọn bá ló pétọ ká ló kó àdúrà tó bá mọ ọ kódà kún máa ṣe torí bí gbàtà fẹ́ lose control bí bá lù ẹ ti ń lọ báyìí di pé ó ń yí ó ń dorí gbogbo èèyàn mọ́mí ni ó di máa ní rẹ̀ mú gángbá àwọn kùfàr àwọn náà lẹ́ẹ̀kan láàrin wọ́n tún máa tutọ̀ olúwa bójú olúwa náà ni wọ́n bá gbà wọ́n ọlọ́run òwò náà àbí aláwọ̀ lẹ́yìn pé aláwọ̀ ọlọ́run. tí ẹ ti wá àwọn wàbà ló bá everything now is under control. lẹ́ẹ̀bà rí kálù náà pé ẹ bàbá tó fún mi lóńdè ó rí sí. bọ́mù yẹn ṣe rí mi àmásìkò tẹ wú wa tí wọn kò lè lọ kálukú ẹ̀mí rẹ̀ darí lọ sọ́dọ̀ lọ bẹ́ẹ̀ ni mọ́tò bẹ́ẹ̀ ni mọ́tò tó bá fẹ́ bọ́ mọ́ díráyà lọ ẹ ojú gbogbo wa bí gbogbo nǹkan ó ṣe dàrú mọ́ kálukú lọ wàlẹ́ lómi ti yàgbé ara a sì ní gbóòórùn gbẹ wàláhì àmọ́ tí mọ́tò bá dúró tí gbogbo tí nǹkan dàrú mọ́ á bá ta lọ́yàgbẹ́ lásìkò yẹn ẹni tó ṣẹlẹ̀ ti jù bẹ́ẹ̀ lọ. torí ẹ ẹ wọ àwọn ọmọ Israel lásìkò tí wọ́n wà ní òkun yún wọn ò bí ẹnìkan dá àmọ́ ń gbà wọ́n sọ̀dá wọ́n rí ikú tó dájú ọlọ́nlá àwọn bẹ́ẹ̀ o wọ́n wá sọdá bí wọ́n ṣe sọ̀dá sí agbọn wá rí àwọn kan tí ń bọ òòṣà ọlọ́run sì rán anabi Musa sáwọn eléyìí ẹni tọ́lọ́run rán anabi kọ̀ọ̀kan sí ní fún Musa gbárí tí Hmm. ọlọ́gbà tó fẹ́ ṣe kẹsẹ̀rí kẹsẹ̀rí máa ń inú ya Musa anabi Musa máa bọ̀ ṣe láwọn tí wọ́n ń bọ̀ ah, ìyẹn wà kọ́ mọ́ lọ́lọ́ nǹkan tí wọ́n máa sìn. Ah, ta ló gbogbo ẹ̀ tẹ́ tẹ́ yẹn bá nìkan lókè wọn á tún nìkan lẹ sóburú ni ntí wọn ń rò lọ́kàn tiwọn ànábì ní irú rẹ̀ gángan gángan lẹ́yìn náà sọ yìí ńgbà tí ẹni ní báwa wági alágbèkọ́ kan o gẹ́gẹ́ báwọn náà ti ṣe ní igi alágbèkọ́ sẹ́mi táwọn ọmọ Israẹli sọ ti wọn báwa wó sàkán tá a o gẹ́gẹ́ bí àwọn náà ti ṣe lóòsà tí wọ́n ń bọ̀ torí pé ntọ́rọ̀ mọ́gí òun ó lè mọ iye ọ̀pọ̀lọpọ̀ tiwọn.

a sọ pé inna lillahi wa inna ilayhi raji'un pẹ̀lú sísọ bẹ́ẹ̀ ọlọ́run máa ń dín wíwúwo àdánwò yẹn kù tọ́ba wa jẹ́ pé gbólóhùn tí yẹn kọ́kọ́ wínú ńgbà tádàá ò dé ọlọ́run máa ń sábà fi dáadáa járọ̀ rẹ̀ fún yẹn pàápàá tọ́ba sọ pé allahumma ajirni fi musibati wakhluf li khayran minha ọlọ́run náà kún pẹ̀lú mi o nínú àdánwò tó ṣe mí yìí o wọ́n á fẹ́ ètò lóore jùlọ ní dáadáa jàrọ́ rẹ̀ fún ọlọ́run sì fẹ́ ètò lóore jùlọ jàrọ́ rẹ̀ fún. wọ́n ní ìtọ́fàtà nàbí sọ́sọ́ pé subhanaka nù ọ́ fẹ́ fọlọ́ mọ́ nínú táwọn wọ̀nyẹn sọ ẹlẹ́ẹ̀kejì nínú sábàbí onípa nàbí Ìsá fẹ́ fi hàn ohun ẹ̀wẹ̀ ohun gánbẹ nínú àwọn ẹni tí ń rá bàbà lábẹ́ títóbi àti gbígbàngbọ́n ọlọ́ọ̀ni kí wọ́n á lòun já mọ́tò wọn fi wá pèrè àwọn lọ́lọ́ọ̀ ìtumọ̀ subhana pé èmi kẹ̀ ní pèrò àmì so wọ́n ni eléyìí ló fà sọ wọ́n wá ní apá kan nínú àwọn olùmọ́ni nígbà tó lọ sọ fún anabi isa pé ìwọ lọ sọ èèyàn pé ẹ mú èmi mi méjì máa sìn lẹ́yìn ọlọ́run isa sì bẹ̀rẹ̀ sí ní látàrí ìbéèrè yìí títí tóun gan alára ṣe bẹ̀rẹ̀ sí ní gbọ́ bí egun òun ti ṣe ń mì lẹ́gbẹ̀ẹ́ ara wọn bí egun ti ṣe fẹ́ máa yẹ òun náà ń gbọ́ ohun rẹ̀ ta ló ń bá sọ̀rọ̀ ọlọ́ọ̀ni ẹ̀yin ọmọ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀n tóbi kọjá gbogbo bá a ṣe lérò ẹgbọn dáná bí sọ nípa ọlọ́ọ̀n ọba wa nínú hadith sahih wọn ni ti ọlọ́ọ̀n ọba tó bá fẹ́ sọ fún àwọn nípa ẹjọ́ kan tó ti dápin tí ó ṣẹlẹ̀ tọ́lọ́wọ́n bá bá bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ yìí ohun tí ó máa jáde yóò máa wọlé sí àwọn màláìkà lára gẹ́gẹ́ bí ìgbà tó ṣe wípé à ń gbé irin kọjá lórí akọ òkúta sẹ́mi pé tí máa ń fa irin kọjá lórí akọ òkúta wọ́n mú sí káàrà bẹ́ẹ̀ ni ọmọ wọlé sí àwọn màláíkà lára gbogbo wọn dákú lọ gbaragada nítorí pọ́lọ̀ ń sọ̀rọ̀ kò sì sí ẹnìkan nínú wọn tí ò lè gbórí sókè títí tọ́lọ́run bó fi sọ̀rọ̀ tí ó sọ tán àkọ́kọ́ ẹni tí ọ̀kọ̀kọ́ wa gbórí sókè tọ́lọ́run bá sọ̀rọ̀ tán oní màláíkà Jibril alayhi salam gbogbo àwọn màláíkà yòókù ọmọ wa bíi pé madha qala rabbukum kí lóluwà wa sọ báyìí ni màlẹ́kà Jibril lọ́mọ asùn tó lọ́n sọ fún wa yóò mọ àti sámà kejì bọ̀ wá sí sámà kẹfà àwọn náà òbí kíni ọlọ́run sọ yóò sọ fún wa yóò wá sí sámà karùn gbogbo kálukú ti dákú lọ títí tí ìwá sí sámà alákọ̀ọ́kọ́ ok màlẹ́kà dákú nítorí pọ́lọ̀ ń sọ̀rọ̀ àwọ̀ wa ní dákú màlẹ́kà dákú nítorí pọ́lọ̀ ń sọ̀rọ̀ ṣé màlẹ́kà wa tó sìn yàtọ̀ sọ́lọ̀ rárá o tọ̀ntì bí ṣe tóbi tó. wọn ò tó sìn yàtọ̀ sọlọ ẹnikẹ́ni tó bá sì sin màlẹ́kà kú yín náà torí pé àwọn náà ń kí ni wọ́n jẹ́ ẹ̀rù ọlọ pàtó wa pé èèyàn lásán kan náà máa sí èèyàn torí di eléyìí wọ́n ní anabi Isa ńgbà tó gbọ́rọ̀ gbogbo ara rẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbọ̀n pẹ̀pẹ̀ eegun sì ara wọn ń sì bí ṣe ọtọ bẹẹ. àwọn èèyàn lásán tí ń ṣèjọba láyé tí wọn jámà kankan tí wọn bá ti ya jàbàrúùtù tí wọn fìyà jẹ àwọn èèyàn jẹkújẹ sẹ́mi pé tí wọn bá mú ẹnìkan déwájú wọn lásán ó lè ti máa yàgbé ara kó ti máa tọ́ ara èèyàn sí èèyàn tòró lè ní ẹ lọ bẹ lórí òun ò sì máa bi títún náà jà síwájú ẹ lónìí yóò sì máa gbà ọ sọ̀rọ̀ kan kọ̀ gbọ́ pé ọ sọ bẹ́lẹ̀ yìí ti ṣe jẹ́ ẹni tí ń gbọ̀n yìí kò sí ní tó burú pé ẹ lọ ẹ lọ fún fifty thousand ìwọ sì ọgbọ́n tí bẹ́lẹ̀ yìí ṣe jẹ́ ẹni tí ń gbọ̀n yìí tó gbọ́ ẹ̀dọ́kùn bàbá ẹ̀ ṣe mú dáadáa ẹ̀dọ́kùn ó ẹ̀dọ́kùn sákọ́ ó hmm, torí tọ́ra ni wọ́n sọ orí ẹ̀ kú lọ́rùn ẹ bọ̀ ọ̀nà owó ló ní wọ́n fún un àmọ́ àìgbọ́ dáadáa ẹgbẹ́ wọn sínú alátakò subhanallah ẹni tí ò lè pààyàn tí ò lè jiyàn kátó wá ti gbogbo nǹkan tó ní gbogbo nǹkan. tó eléyìí jẹ́ ìdí tánàbí Ìsá fi sọ wípé subhanak tó ìjẹ́ tó bá rí bẹ́ẹ̀ anábì Ìsá dàn pé má yakunu li an aqula ma laysa li bihaqq kò tọ́ sí mi kí n máa sọ wípé mo ní nǹkan kan tí àbí mo lẹ́tọ̀ọ́ sí nǹkan kan tí èsè tèmi èmi ẹ̀wẹ̀ pò mo ti wá jọlọ tí wọn àwọn sọ fún àwọn èèyàn pé kí wọn pè mí lọlọ kí ni mo ní kí ni mo dá ẹni tí ò lè dá nǹkan kan bó lè sọ wá fẹ́ jọlọ ẹ̀hìn tó má bí ọ lérò pé kí ló dé tọ́lọ̀ fi ń jọlọ ọ sọ pé òun ló ṣe kí ni òun ló dá gbogbo nǹkan ọjọ́ ọlọ́run tá a gbọ́dọ̀ jọ́sìn fún torí pé òun ló dá gbogbo nǹkan ẹni tí ò dá nǹkan kan tó ṣe pé dídá lọ́lọ́run ọba dá bó ló ń wá fẹ́ yí di ẹni tá a gbọ́dọ̀ tí ìbá ṣe pé èèyàn máa ti ń ṣe kọ̀mẹ́tì kan ó sì mọ́nà pàn láti wọná tó ṣe pé ọ̀nà tó yá gidigidi ni lọ́ fẹ́ bá wọ̀. torí ẹ̀ èmi o ẹni tá a dá ni mí tí n lè dá nǹkan kan fóònù tí wọ́n fẹ́ sọ fáwọn èèyàn ike mi lọ́lọ́run tí wọ́n gbọ́dọ̀ máa jọ́sìn. bákan náà èmi ábìdún walastu bi ma'bud ẹni tó gbọ́dọ̀ máa jọ́sìn fọ́nà lèmi bó mo ti wá sọ ìdẹni tí wọ́n mọ jọ́sìn fún. tọ́ ẹ̀yin ti sọ pé náà Isa rabbun la marbubu ẹ lóluwa ni kì í ṣẹni tó lùwà dá ẹ̀yin tó ní màbúdún la abidun ẹtún lẹ́ni tẹ́ ẹ̀ máa sìn ni kìí ṣẹni tó náà ń sin lọ́n náà lọ́lọ́ ṣe sọ nípa àwọn ọ̀sẹ̀ bọ́ ó ní gbogbo àwọn nǹkan tẹ́ ń pè àwọn ń wọ́nà láti rí ọ̀dọ̀ ọlọ́run ọba dé èyí sì ń sin àwọn nǹkan wọ̀nyẹn ta ló wá súnmọ́ lọ́njù bí ànábì Ìsá nìsín òun wọ́nà láti rọ́nà lọ ẹ̀yin sì ń pe Ìsá ta ló súnmọ́ lọ Ìsá ló súnmọ́ lọ ẹ̀yin ti yín sáfù àṣetọ́ nílẹ̀ tòsí. tọ́ ó ní in kuntu qultuhu faqad tó bá ṣe pé mo sọ́ọ́rí bàbá sì ké mo wí rí ike ẹmú èmi yẹn jésù ló ń sọ̀rọ̀ yẹn òótọ́ ń pè jésù yẹn anabi isa alayhi salam ó ní tó bá sì ké mo sọ́rí ike èmi ni ké ẹmú lọ́lọ́ tẹ́ ẹ máa sìn yàtọ̀ sọ́lọ́ ẹ sì mú ya mi lọ́lọ́ tẹ́ ẹ máa sìn yàtọ̀ sọ́lọ́ ọlọ́ anabi isa ni tó bá sì ké mo wí ni tọkọ́dà alimta wọ ọlọ́run ọba ti máa torí pé ìta àti ìsọ̀gan ọlọ́run mọ̀ pé tá a bá wí bó láṣẹ wí ká wá pé tí kátó wá pé tí mo sọ tó bá ṣe pé mo sọ ìwọ Ọlọ́run ti mọ̀ torí pé ìwọ Ọlọ́run ìmọ̀ rẹ kárí gbogbo nǹkan Allahu akbar tó bá ṣe pọ lọrun nǹkan kan bá ṣe gbé pamọ́ sí ni ah! ọ̀pọ̀lọpọ̀ ẹni tó gbọ́ lọ́n gbọ́ gan kò bá máa dáràn oríṣi mi pé ńgbà tí wọ́n ti ṣe àlàyé fáwọn pé nǹkan báyìí àti nǹkan báyìí àti nǹkan báyìí ìyẹn lè gbé pamọ́ sọ́lọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ náà mùsùlùmí náà bá tún máa dáràn ru eléyìí ṣùgbọ́n gbà tó ṣe pọ́ lọ láyé àzùbọ̀ àánú mi kọ́ọ̀lù dọ́rọ̀dọ̀tì ń tó kéré bí ọmọ náà gún òlè pamọ́ sọ́lọ̀ kọ́lá bó kéré jù bẹ́ẹ̀ lọ. ìdí nu táà fi ń bẹ̀rù ọlọ́run báwo wá nìkan ṣe fẹ́ ṣẹlẹ̀ nínú ìjọba ọlọ́run tọ́lọ́run ní ma ìjọba tọ́lọ́run yàtọ̀ sí ìjọba tèèyàn ẹ mọ̀ pé àwọn ìjọba alẹ́ ayé ẹ rí i pé tí wọ́n náwó sí jù òun náà ní security vote ààbò ààbò ààbò wọn èsì rò owó eléyìí o pàápàá nàìjíríà lẹ́wọ̀ wọn èsì rò wọn kàn bù wọn EFCC bá mú yàn wọn èmú wọn torí owó eléyìí wọn kàn kan pamọ́ ni pé ńgbà tí àwọn náà lè lọ dà lúrú lágbọn àbìkan pé owó tá a ná bẹ́ẹ̀ níjọ́ irú àwọn owó yùn yẹn ń bá òun náà ní information pé báwo wọn sì máa tàjọba lólobó nípa ti ń ṣẹlẹ̀ kí nǹkan yìí ó tó di pé kò ní gbẹ́rọ̀ mọ́ ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣé gbogbo tí wọ́n ń ṣẹlẹ̀ tí ń dọ̀ràn ìníjọba ń gbọ́ wọ́n láì wọ́n gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìní ti ń bẹ ní kéékèèké tíjọba ò gbọ́ nípa rẹ̀ títí tó fi wá dọ́ràn tágbára ọ̀ka mánìsì gbogbo owó tẹ́ntí wọn náà ń bo lọ́lọ́ ebi wọn bá tọ́lọ̀ ń bá ní kí wọ́n mọ̀ ní wọ́n mọ̀ àmọ́ lọ́wọ́ bá ti wá ṣé ń bùkátà kẹ́nìkan mọ wá fún ní information ni pé foreman kọ́lọ́run tó máa ti ń lọ àwòrán òbí lẹ́ ọlọ́run tóbi tayọ kí nǹkan kan máa ṣẹlẹ̀ nínú ìjọba rẹ̀ kó wá jẹ́ pọ́lọ́run ọba ọ̀mà nípa rẹ̀ ó tóbi tayọ ká nǹkan kan ṣẹlẹ̀ nínú ìjọba rẹ̀ kápọ́lọ̀ wọn bọ̀ ọ̀mọ̀ nípa rẹ̀ níjò lẹ́yìn bẹ́ẹ̀ lọ́n rí ṣé wọn á wò pé ah lákòókò yìí ṣé àdúrà mi ó sì rọ́nà lọ ṣe èrò bẹ́ẹ̀ rí ọ̀la kò sí kò sí àkókò náà tá a bẹ́ẹ̀ lọ́n tá a rò pàdé òní rọ́nà lọ sha' ojoojúmọ́ inú sẹ́nà torí ẹ̀ kò sì sí ntọ́pamọ́ sí ọmọ mi ọmọ a sì lè jọra wa títí kọ́rọ̀ wa kó wa dojú sọ́lọ̀ pé sílẹ̀ ìlà aláàfin ni àbílẹ̀ kò kúkú yé wa ọ̀dẹ̀ fáwọn méjèèjì ọ̀dẹ̀ mọ́ fáwọn méjèèjì ọ̀dẹ̀ fẹ́ lẹ́yìn ẹ̀ mọ́ fẹ́ lẹ́yìn àà ọ̀bà ń ṣe ti kálukú fún ẹnìkan ni wọ́n gbé tó wọ́n gbé fún ọ ní ọ̀pá kádàrádà ìrọ̀lá tó ń tanra rẹ̀ jẹ so eléyìí ó nù kò sí tó lè ṣẹlẹ̀ tọ́lọ̀ wọn bọ̀ ọ̀mọ̀ lànàbí ìsàfihàn sọ pé tí wọ́n bá sọ wọ́n lọ́n ti máa. تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك ìwọ ọlọ́run máa ti ń bẹ nú ẹ̀mí mi o èmi ọ̀ máa ti ń bẹ nú ẹ̀mí rẹ bẹ́ẹ̀ láti túmọ̀ rẹ̀ lọ́dọ̀ ahli sunnati wal bẹ́ẹ̀ la ṣe túmọ̀ rẹ̀ lọ́dọ̀ ahlu sunnati wal jamaa wípé ọlọ́run ọba ní ẹ̀mí àmẹ́mí tí èsè bí ẹ̀mí ti wà ẹ̀mí tí ò ní bẹ̀rẹ̀ dípò pé yóò lópin ẹ̀mí táyì sí òṣìwájú ẹ̀ táyì ní máa bẹ má kò ní gbẹ̀yìn ẹ̀ tó eléyìí tóró náà ló ń sọ̀rọ̀ tó bá gbọ́n àbí ìsábàṣà ṣiṣẹ́ ni. ọlọ́run pè rárá o wọ́n sọ pé nọ́ọ̀sì fọlọ́ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ọmọ awúwélà àwọn tí máa yí ìròyìn ọlọ́run bá gbogbo eléyìí àwọn yí padà pé ah, wípé tuma rẹ̀ náà ni pé ìwọ ọmọ mi gbé pamọ́ èmi ọmọ tí wọ́n gbé pamọ́ ṣé gbé wa bákan náà a tún ra àwọn tíra tẹ̀síìrì míì táwọn ọmọ sọ fún wa yìí pé. ìtumọ̀ rẹ̀ ni pé ìwọ mọ tí mo mọ àmì mi ò tó mọ àti ẹni nọ́ọ̀sù nọ́ọ̀sù wọn wọn máa sọ̀rọ̀ mi báyìí. ní ẹ ìtumọ̀ rẹ̀ ni pé ọmọ tí mi gbé pamọ́ àmì mi ò tí wọ́n gbé pamọ́. àbí ìwọ mọ tí mo gbà lérò èmi tí ọmọ kọ̀kọ̀ mi èmi ọmọ fẹ́ni tó mọ̀ kásìgbò àpọ̀ lẹ́mìí bó ṣe lóun lẹ́mìí yìí báyìí ọ̀ràn yẹn ni ok ẹ̀mí tèèyàn gan bó lórí níbo lọ́wọ́ wọ̀lá àmọ́ kí ni kọ́lọ̀ rẹ̀ kò sẹ́ńtọ́ mọ́ sórí lọ́wọ́ àní àbọ̀rùn kò sẹ́ńtọ́ mọ́ hmm, ẹ̀yin yóò báyìí sọ pé kò sí ní láì rántí pé. ẹ̀mí táwọn náà gbé sọ́rùn ló náà gbé sọ́rùn sọ́rùn lọ́wọ́ àná <laughs> nígbà tí ẹni ẹ̀mí tí lágbájá gbé sọ́rùn wọ́n gbé kọ́rùn ẹ̀yìn tó yẹ ká sọ ni pé ẹ̀mí tí ń bẹ lára rẹ̀ náà ní ń bẹ lára tiẹ̀ náà agbàpára lọ́wọ́ ṣùgbọ́n bó lọ́wọ́ ọ̀là ọlọ́mọ àmọ́ pé ẹ̀mí tó gbé lọ́wọ́ náà gbé báwò ṣe ilé إنك أنت علام الغيوب dájú wọlọ wọn náà lulu mọ nípa àwọn nǹkan tó pamọ́ ẹrìgbèrú ẹ ti síwájú kò tún wá pé wọn Ọlọ́run ló nímọ̀ nípa tó pamọ́ ànábì yìí sá ń tọ́ka sí pé gbogbo ń tó ṣẹlẹ̀ yìí tí wọn Ọlọ́run sọ fún mi yìí báyìí wọn náà lọ mọ àwọn tó wí wọn lọ mẹni tó mú wọn wí wọn ló sì máa. bí nǹkan yẹn ti ṣe ṣẹlẹ̀ àmẹ́mi ìmọ̀ ọ́ ìmọ̀ bó ṣe wá torí mi kí mo ní wọ́n sọ ní ìsìn mọ́ bó ṣe jẹ́ torí mi ò jẹ́ pé mo ní nǹkan tí nì ní ìsìn jẹ́ pé mo lẹ́tọ̀ọ́ sí tí ń lẹ́tọ̀ọ́ sí lọ́ gbọ́n o lọ́ gbọ́n o Jésù wọ́n ní Jésù gbàjọba ó túmọ̀ sí àmì tó bá sọ pé ọlọ́run gbàjọba kófò ó ti ṣe kèfèrí sọ́lọ̀ torí pé ọgbàjọba ó túmọ̀ sí pé ẹnìkan ti ṣe kíni ọgbà máa lọ tẹ́lẹ̀ ń bá dùn ó dàbí àdúrà tẹ́ ẹ máa ń ṣe ni kẹ́ ẹ má ṣe máa ọ ẹnìkan ọ̀gbádùn wa ni ọlọ́run gbàkóso ọlọ́run gbàkóso ah, ta ló làkóso tẹ́lẹ̀ náà èdè àwọn kèfèrí nù kí ó ṣe táwọn mùsùlùmí ọlọ́run ló làkóso tẹ́lẹ̀ náà lillahi al-amru min qablu wa min ba'd tọ́lọ́ ni gbogbo nǹkan ṣe síwájú kí wọ́n tó borí yín àti lẹ́yìn ìgbà tí wọ́n borí yín òun ló làkóso torí di eléyìí ẹ̀yin náà má bá wọn fèdè kèfèrí o torí pé tí wọ́n bá ti gbé àárín àwọn kèfèrí púpọ̀ jù tẹ́wé bá pẹ́ lára ọ̀sẹ̀ yìí máa dọ̀sẹ̀ tí wọ́n bá jẹ́ pé ń gbèrú àwùjọ yìí gbogbo àwọn èdè tí wọ́n máa sọ yìí wọ́n máa pín bolẹ̀ tuntun rélé yìí nìkíní kan ọlọ́run gbàkóso gbàkóso báwọn òun ló làkóso tẹ́lẹ̀ náà òun bí aláyẹ ẹnìkan náà tí ó gbà máa lọ à ń bọ̀ síwájú tó a sọ pé kó yọ gbà kóso yọ gbà wọ́n gbà máa lọ tẹ́lẹ̀. tọ́ anábì isa ní ní ní fọra rẹ̀ mọ́ nínú rọ́tàn pamọ́ yìí o ókè gẹ́gẹ́ bí àpèjúwe tá a ti mú wá tẹ́lẹ̀ náà ni ó ní ẹ̀ wọ́n ní ta ló ta ló jẹ́ ọ̀ràn jẹ sọ pé mi mo jì ẹ̀yin wá sọ pé nǹkan ló jíjẹ tá lágbàgbọ́ ẹni tó ń lágbàgbọ́ ni abẹ́ni tó ní òjíjẹ náà ẹni tó ló ń jíjẹ ó ló ń jíjẹ sẹ́ni tó ló ń jíjẹ lágbàgbọ́ abẹ́ni tó ní kò jíjẹ ẹni tó ló ń lágbàgbọ́ pàápàá jùlọ nígbà tó jẹ ó jẹ ọ̀dà tó bá ní ẹ̀yin sì ní wọ́n lọ jẹ́ talágbàgbọ́ hmm? à eléyìí eléyìí ń bùkátà nǹkan mi <laughs> mo rò pé ṣé bàbá sọ pé èmi mọ jẹ́ sẹ́wọ̀n pọ́nrán mi ẹnìkan á lò ń kọ́ lọ jẹ́ ẹ̀yin fọwọ́ ara rẹ̀ dáràn bọ́ra rẹ̀ lọ́rùn tí ìbá sí pọ́nmọ̀ pọ́n ṣe kò ní sọ pọ́n ló ń ṣe ókè ní ìṣẹ́ wọn sọ pé èmi kí mo ṣe ẹ̀yin sọ pé òun ló ṣe àṣírí ẹran bẹ́ẹ̀ ok ìgbà tó sọ pé òun kọ́ ló ń ṣe sáré gbàgbọ́ bẹ́ẹ̀ á sì wádìí á sì wádìí àmọ́ tó ń tì bá jẹ́ pé àkàrọ̀ máa lẹ́nu rí ó lè ní kí mo jẹ́ sọ́yẹ ká gbàgbọ́ àbí ká tó ṣẹ̀ṣẹ̀ máa wádìí sọ́yẹ ká gbàgbọ́ torí pé tẹ́ ẹ̀ bá gbàgbọ́ ńgbà tẹ́ ẹ̀ kárọ̀ máa lẹ́nu rí ẹ̀yin lẹ́ẹ̀kọ́ ń rọ pa. Ah, ń sòótọ́ fáwọn èèyàn wọ́n tún wádìí nù gbogbo nígbà jẹ́ pé rọ́lọ́tà láyé ní ìsìn èmi náà máa pa. sànàbí Ìsá alayhi salam wọn á kárọ́ mù lẹ́nu rí ó lóun èso lọ òun ọ̀sọ́ sẹ́nì kankan kó lọ́lọ́ jésù tó ni. tó lágbàgbọ́ ni àbẹ́ni tó ní àwa náà sì sọ fún wa pé kì í solúwa kó o tètè gbàgbọ́ lónìí because ọ̀rọ̀ tó ń gbọ́ ránṣẹ́ yìí báyìí ọlọ́run tún rán ọ létí jọ́gbìn dàrúkìyà mọ́ tí wọ́n wí ògbóǹgbò mọ́sálásí Madina ń gbé wá sí tirẹ̀ jọ́yẹ̀ o ẹlòmíì ń gbọ́ ní ìsìn ọ̀fọ̀ òdìtì gbà ní Jésù lolúwaṣẹ́ àní kì í solúwaṣẹ́ torí pò ń lọ sọ ní ìsìn ومن أصدق من الله قيلا قال الله رجل دو جلال كسي النبي عيسى صباح òun rọra fi yọra rẹ̀ jẹ́ẹ́jẹ́ kálukú sinmi ẹ má kó bá mi. ànábì yìí sòtún adákẹ́ o ó ní ma qultu lahum illa ma amartani bihi wọ́lọ́ èmi ò sọ nǹkan kan fún wa títí ń fi sí láàrin wọn mọ́ tó tayọ tó pamí láṣẹ kí n máa sọ fún wọn sẹ́yìn pé gbogbo ànábì bẹ́ẹ̀ náà ntọ́lọ́ wọn bá ní kí wọ́n sọ làwọn máa sọ kí wọn lọ lọ́ọ̀ni kọ́ sọ fún wa kó sin lọ́ọ̀ lọ́ọ̀ nìkan ni torí pé ọlọ́kọ́ níbi àti náà ṣe kó lè ọmọ tí ń rọ̀ sùúlá àni ẹ̀rọ̀dọ̀ lọ́ọ̀hán wọ́n ti tẹ́ni bùtọ́ àbò. ntọ́ oṣù pamí láṣẹ kó o ṣèwọ́ lọ́kàn ṣoṣo ni mo sọ fún wa ó lè mú ààyè ànábì Ìsá tún sojú abẹ́ ń kó. àní àbúdó lọ́ọ̀hà ní sọ fún wa náà ni pé ẹ máa sìn Allah ọlọ́run o lè má yìí pé ta lọ́lọ́run tí mo ní ẹ máa sìn. rọ̀bì wa rabbakum ọlọ́run tí mo ní kẹ́ ẹ máa sìn òun lolúwa tèmi tó dá mi òun náà tèmi dá yín. ìṣojú tún sẹ́kù àbí ọ̀sẹ́kù sọ fún wa tọ́ ẹ sì rí nínú àyà kan lẹ́yìn ìgbà tó sọ fún wọn pé ẹ máa ṣe lọ́ọ́ lónìí kan ọlọ́run sọ bó ṣe jíṣẹ́ fún wa. ó ní innahu man yushrik billah dájúdájú ẹnikẹ́ni tó bá lè lọ ṣẹbọ sọ́lọ́ wọn bá pínrín ànábì Ìsá ni sọ fún ọ Jésù ẹnikẹ́ni tó bá ṣẹbọ sọ́lọ́ wọn bá pínrín tí ń sin nǹkan míyàtọ̀ sọ́lọ́ wọn. faqad harrama Allahu wa ma'wahun nar ìbùpadà sí rẹ̀ ní ọjà sí náà. wa ma lil-zalimina min ansar àwọn alábòsí òsì ní láláràn sí. Ah. Allah bí ìgbà tó máa ń tí ó ṣẹlẹ̀ lẹ́yìn o lẹ́nikẹ́ni tó bá ṣẹbọ sọ́lọ̀ ń pín tó bá bẹ́ẹ̀ kú ọlọ́run sálẹ̀ jẹ́ nàlẹ́ wọ̀ iná ni ọ̀wọ̀. kò sì ní lálàránṣẹ́ kan bóyá bí àwọn area boys tó lọ gbé kóònù náà kò sí. tọ́ anábì sáwá ni tí mo sọ fún wọn o wa kuntu alayhim shahidan ma dumtu fihim bẹ́ẹ̀ ni mo jẹ́ ni tí ń kíyèsí wọn nígbà tí mo wà láàrin wọn ntí wọ́n ń ṣe yé mi mo sì rí nígbà tí mo wà láàrin wọn. mi ò rí kẹ́nìkan kó pè mí lọ́lọ́run nígbà tí mo wà láàrin wọn nù tí wọn bá sì pè lọ́lọ́run ò pè lọ́mọ ọlọ́run tí wọn bá sì pè lọ́mọ ọlọ́run ò pè ní mẹ́ta lọ́kàn ọlọ́run sẹ́mi pé nígbà tí wọn pè lọ́mọ ọlọ́run wọ́n wò pé ọlọ́run ló bì í ìgbà tí ò ti ní bàbá ìgbà tí wọn pè mẹ́ta lọ́kàn ọlọ́run wọn ni wọ́n da tó máa ṣẹlẹ̀ ní pé torí pààrọ̀ èèyàn ti jáde àbí òye wọn lọ jáde láàrin èèyàn ọlọ́run ìjọ́lọ́run jáde láàrin èèyàn ó tún wá ṣẹlẹ̀ gba pé màláìkà lọ fẹ́ atẹ́gùn sí ìyá yẹn lára a jẹ́ pé èèyàn ọlọ́run màláìkà ìtumọ̀ mẹ́ta lọ́kàn wọ́n sọ di bíi robot fẹ́ pé orí lọ lọ́tọ̀ inú àtàyà lọ lọ́tọ̀ ẹsẹ̀ lọ lọ́tọ̀ di robot tọ́ anabi ó ní mò ń mo mọ tí wọ́n ń ṣe nígbà tí mo wà láàrin wọn bẹ́ẹ̀ náà gbogbo èèyàn ó wà ń bẹ ọ́ mọ tí ń ṣẹlẹ̀ ọ́ mọ tí ń ṣẹlẹ̀ máa dùn tó fi hìm lákòókò tí mo wà láàrin wọn. falamma tawaffaytani ṣùgbọ́n nígbà tí wọ́n ọlọ́wọ́n bá gbẹ̀mí mi kí tó pa mí o ọgbẹ̀mí mi ọ̀yàtọ̀ fọ́ pa mí ìwọ tó ń ṣe àwọn mùsùlùmí lọ́nà tó ń sọ pé ànábì Ìsá ti kú tí wọn náà ń sọsọkúsọ bí ẹnìkan ló lẹkọọ ń bẹrùn tí ń wéwèé kú ló kọ pé òun máa ń pa ẹsìn ìsìláàmù yóò tún pé ẹni tí wọn bá bọ̀ ń jiyàn kọ́ bọ́ọ̀ta gbanabi isa ti kú wọn ti sin bó ń sáré rẹ wá bí ọ̀rọ̀ àwọn amadiya àwọn onísáré rẹ ń bẹ ń Kashmir wọn ni à. Ah, ó wá nù àdéhì tó wá nù kíní wá nù ẹnu ẹ gbogbo lóyún tán lásán. nípa ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa sallam ẹ̀rù ń bà wá fún ọ àti kọ́ lọ túmá. adúrò àdéhì tó wá táwọn olùmọ̀ ń sọ pé ọkọ̀ jántìyàn lè ta náà àdéhì tó fẹsẹ̀ rìn lẹ̀ ànábì tó ń sọ fún wa báwo ló ṣe wá báwo ló ṣe sọ̀kalẹ̀ nítorí sọ̀kalẹ̀ ìmọ̀ bí ẹni tí omi ń kán lórí rẹ̀ láì dá mi sórí yóò sì sọ̀kalẹ̀ lẹ́ni tó fọwọ́ lé màláìka méjì léjìká ọ̀tún àtòsí yóò sì sọ̀kalẹ̀ òun ni ọ̀pá Masihi Dajjal gbogbo eléyìí ò ti ṣẹlẹ̀ àwa sì gbà pé bẹ́ẹ̀ ni tóra ànábì wa kì í purọ́ àti tó o bá mọ̀ pé ànábì kan tí wọ́n ń tẹ̀lé òpùrọ́ ni tó bá sì sọ bẹ́ẹ̀ pé ànábì Muhammad ní parọ́ tiẹ̀ tún bọ̀ ọ́ ànábì ti sọ fún wa nígbà tó bá sọ̀kalẹ̀ yẹn yóò wọnú mọ́sálásí Damascus mọ́sálásí Damascus ní Syria yóò bá kí wọ́n fẹ́ ṣe sọ̀látù sọ̀lẹ̀. kí ló gbé wọn mọ́sálásí tí ì bá ṣe mùsùlùmí. tẹ̀mí àwọn ọmọlẹ́yìn rẹ̀ lọ́gbọ́n ṣáàbì aná mùsùlùmí wọn wọn náà jẹ́rìí sí mùsùlùmí làwà ọmọlẹ́yìn tọ́mọlẹ́yìn bá sọ pé mùsùlùmí ni wà ọ̀gá ńkọ́ torí ẹ̀ Mahdi màdí òdodo yàtọ̀ sí màdí tàwọn ṣíà òun náà ti wà ń gbà yẹn tánàbí sallallahu alaihi wasallam sọ pé màdí yomina ahlul bayt nínú wa ni ó ti jáde nínú àwọn àrọ́mọdọ́mọ hasan ọmọ ali hasan tọ́jú ọmọ fatima ọmọ anabi wa muhammad sallallahu alaihi wasallam tánàbí sọ pé yamla'u ad-dunya adlan kama muli'at juran wa zulma yóò kún ilé ayé pẹ̀lú ìṣedọ́gba gẹ́gẹ́ báwọn èèyàn ti ṣe kún ilé ayé pẹ̀lú àbòsí. Mahdi oní ọjà khalifa fáwọn mùsùlùmí gbà náà eléyìí tó túmọ̀ sí pé al-khilafatul islamiyya yóò tún wá pé gbogbo mùsùlùmí àgbáńlá yóò bẹ̀ lábẹ́ olórí kan yóò tún wá bí Mahdi ìbá ti rí ó ti dààmú gbogbo eléyìí àwọn ní kò ní ṣẹlẹ̀ o àwọn tí ń parọ́ bí Mahdi bá ti rá nàbì ó ti mọ̀ pa nàbì ni wọn nàbì ẹ ṣe lè má mú fún wa wọ́n ti ṣe kọ́mà yóò ní rárá a gbọ́dọ̀ ṣe lè má mú fún yín ẹ̀yin ọmọlẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin yín láàmà tó sí títí tọ́lọ́ wọn tó fi pa padà yóò máa ṣe sọ̀láàtì lẹ́yìn àwọn mùsùlùmí ni. torí àwọn béèrè pé anabi ní òpin àwọn anabi títí anabi sábà adébó ni oṣù ayọ́ wà ń wá pé mùsùlùmí ni iṣẹ́ tọ́lọ́ sì ni yóò wá jẹ́ yòókù yóò jíṣẹ́ rẹ̀ tó kù àmọ́ kì í sànàbì sallallahu alaihi níjọ́ tó rí abala ewé ìwé kan nínú gospel taurata lọ́wọ́ Umar radiyallahu anhu ẹnìkan nàbí ọmọ ìwé kà kò sì lélẹ́yìn ó ní àwọn abala kan nínú taurata ee náà lójú ti ní sẹ n'abi Musa ọmọ Imran gangan bá ń bẹ láyé kò lè rí ilé ayé gbé àfikọ́ tẹ̀mítẹ̀ tánàbí Musa gangan bá ń bẹ láyé kò lè rí ilé ayé gbé máa wọ̀ sí àhùn ilẹ̀ tìrà ẹ̀ àfikọ́ ní jọdẹ apẹni lójú ọdẹ apààyàn àwa ń sọ sí Islam ọ̀ka gidi hari gbogbo anabi. pé ẹ gbàgbọ́ gbogbo anabi jẹ́wọ́ bẹ́ẹ̀ kíkítẹ́ anabi muhammed sallallahu alayhi wa sallam bá wàhálà yá tẹ̀lé tiẹ̀ ọ̀nbẹ nínú alukur'an nínú suratul maida tòkí ló tún wá sẹ́kù ẹ̀jẹ̀ àmà dúpẹ́ kó àwọn jẹ́ mùsùlùmí o tọ́ba wu ọlọ́run láti ṣe àwa náà lọ́nà nǹkan míì làbá máa wí àwọn náà bá máa pariwo ni lórí irọ́ á àdúpẹ́ sọlọ. báyìí anabi isa aleyhi salam anabi ni yóò fọ́ àgbélébùú inú sẹ́tí ọ̀ àṣẹnu ẹ̀ bá àmọ́ kọ́ ga jù bẹ́ẹ̀ lọ ẹ̀ bá àfihàn ṣe ẹ̀ bá àfihàn ṣe concrete gbogbo ẹ̀ ọ̀fọ̀ yóò sì pa ẹlẹ́dẹ̀ sọ̀rọ̀ ká gbélébù yẹn náà sì parọ́ pé ànábì Ìsá náà ni ìgbà tó wá jẹ òun kí ni fọ́ sí mo rò pé yé ẹlẹ́dẹ̀ tí wọ́n ń jẹ tí wọ́n ló ṣe lẹ́tọ̀ọ́ fáwọn yọ pa yẹn ni pé gbogbo ẹlẹ́dẹ̀ ayé rí rè ń gbà wọn kò sì ní gba jizya kò ní gbowó pé ẹjẹ àmọ́ ṣèǹtàǹsì lọ ẹsà fi wálẹ̀ islam ni ọgbà islam lẹ gbọ́dọ̀ sí. náà kí wọ́n sọ pé ìgbà tó bá dé la yóò tòrò ọ̀la yóò tòrò àmọ́ lọ síbi tí wọn ò lérò. eléyìí nù ìgbà tí dajjal olójú kan musiba tí wọ́n pera rẹ̀ lọ́nà tó ń bá dé wọ́n ń pọ̀ ní almasih ad-Dajjal aláìlálùbáríkà òpùrọ́ gbólóhùn yẹn ìtumọ̀ rẹ̀ máa jẹ́ sí àti àtòdìjẹ rẹ̀ sẹ́wọ̀n ká nàbí sáà náà jẹ́ al-Masih Isa ibn Maryam ìtumọ̀ tiẹ̀ ni alálùbáríkà Isa ọmọ Maryam ṣùgbọ́n tuma ti Masih ad ni aláìlálùbáríkà mo rò pé yé wa ìtumọ̀ Masih tiẹ̀ nu lédè lárúbáwá tí máa ń fìtínà gbogbo ayé àsìkò títí tán dé fún anabi isa alayhi salam òní ọ̀pá tọ anabi sallallahu alayhi wasallam sọ pé yóò ṣe pa ni pé bí máa ń ṣe ń bá ń ṣe ń rìn dẹ̀dẹ̀ síbi tá anabi isa wà tí máa ti ń gbóòórùn anabi isa bẹ́ẹ̀ ni ó sì máa yọ bí gbàtàbẹ́ là ń yọ níwájú náà bọ́lá wọn sì pa àwọn gbogbo eléyìí yọ ọ̀sẹ̀ lẹ̀ nínú àmì ìgbéǹde àlùkìyàmà tó tóbi jù ní dídé ànábì Ìsá ìwọ sì sọ pé kò sí ma ẹ dákun ẹni tí ó bá mọ̀ nípa Islam kọ́ mọ̀ mọ̀ sọ nípa rẹ̀ nǹkan ṣe comparative religion tó túmọ̀ sí pé ọmọ nípa Islam kò túmọ̀ sí pé ọmọ nípa Islam àsìkò ọkọ nípa Islam bó tilẹ̀ jẹ́ pápá kan nínú àwọn ń gbìyànjú dáadáa gẹ́gẹ́ bí eh, bàbá tẹ̀ ń pè Yusuf Adépọ̀jù yẹn ilé yẹn ń gbìyànjú dáadáa tóró tún kà nípa islam ó tún mọ̀ nípa islam bọ́tà àwọn míì wà tó pé kí ni sọ̀kàn mọ̀ pé irọ́ lọ́wọ́ àánú bíbélì ń bì irọ́ lọ́wọ́ àánú mọ́jẹ̀mú láéláé ń bì sọ àtúmọ̀ sí pé àfa islam ni ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ wọn mọ fatia ké ẹ dákun ó fèlè inú fatia ó sì lólùmọ̀ islam lò ẹ rí i pé mọ̀ ń pọ̀ àwa náà ń kọ́ àwọn èèyàn là ń jọ́jà látọ̀ pé gbọ́kúgbọ́ ọgbọ ọgbọ́ ma máa pàtẹ́wọ́ fún ẹ̀ní jẹ́rọ́ kásẹ̀ ńlẹ̀ nígbà tó bá pàtẹ́ ẹ̀rọ tí ọ̀rẹ́ nìkan jókòó wájú ẹ̀ àwọn èèyàn sinmi àbí onisimi ò ní sinmi ọ̀la ẹ̀ sùn. kéèyàn wá láyà láyà ló kọ pé mò ń sọ fún yàn nípa ẹ̀sìn Islam máa pa á ó léwu o ó léwu sẹ́ni tí ń gbọ́ síwájú wèrè tí ń sọ. torí ẹni tó bá láyà láyà tí ń sọ pé àtúbọ̀tán rẹ̀ ní fi ń ṣeré yìí sàtúbọ̀tán táyé lásán o àti tàlùkẹ́ àmà kọ́lọ́n dà kọ́kọ́ sànù wa ọ̀rọ̀ pa nàbí isa ń bọ̀ undisputable kìí ṣe tí a máa fà kọ́ gbá fanfa ó dájú ni gẹ́gẹ́ bá bó ṣe dájú pé oòrùn ti wọ̀ bẹ́ẹ̀ ni ayé alukóra ni tọ́ka sí àdéhùn anábì tọ́ka sí rẹ́gẹ́dẹ́ ọlọ́ni wa in min ahlil kitabi illa la yu'minanna bihi qabla mawtihi wa yawma al-qiyamati yakunu alayhim shahida kò sẹ́nìkan nínú àwọn tá a fún tíra o tẹ̀síìrì méjìlá yẹn kò sẹ́nìkan nínú àwọn tá a fún ní tíra àyàfi kọgbà nàbì Ìsá gbọ́ nígbà tá nàbì Ìsá bá padà dé ṣáájú ká nàbì Ìsá tó kú kò sí ẹni náà tí ó wà láyé nu wa àyàfi kọ́ gba ànábì Ìsá gbọ́ pé ẹrú ọlọ́run ti ṣe ọlọ́run kì í sọ ọlọ́run kì í sọ ọmọ ọlọ́run kì í ṣe mẹ́ta lọ́kàn lọ. wa yawma al-qiyamati yakunu alayhim shahida yóò sì jẹ́ níjọ́ jẹ́rìí lé wọn lórí tọ́ba jọ́ gbìndà al-qiyam. ẹlẹ́kejì kò sí ẹnìkan nínú àwọn ìta fún tírà àyàfi kọ́ gbàgbọ́ lódodo wípé táwọn ń sọ nípa ànábì Ìsá kò rí lẹ́ẹ̀ síwájú kí oníkálukú wọn tó kú ẹ dákun èwo ló gbé wọn bẹ èwo ló gbé wọn bẹ kò sí ètò gbọ̀nù tafsir méjèèjì wípé ńgbà tí wọn bá ń pọ̀ kakú lọ́wọ́ oníkálukú wọn ò rí pé ha àti gbogbo ní táwọn wí ò rí bẹ́ẹ̀ àti jésù èso ọlọ́ àti jésù èso ọmọ ọlọ́ àti kìí ṣe mẹ́ta lọ́kàn ọlọ́ eléyìí jẹ́ tàwọn Nasara ẹ wá mọ̀ pé lákòókò yẹn ẹni tí ò bá ti gbàgbọ́ kó tó dìgbà náà ìmánì ò lè ma ile ije ilé ìjẹta àwọn nàṣọra àwọn yahudi ńkọ́ àwọn náà mà nípe táwọn sọ nípa anabi isa kìí sòdodo tó zina tó ń ya ṣe zina tó ń anabi ọlọ́run lódodo gbogbo òye àwọn náà pé ní táwọn wí òrí bẹ́ẹ̀ àmọ́ lákòókò yẹn mo islam kò sáyè rẹ̀ ẹ ìwọ ló gbé wọn nù méjèèjì wa sọ pé alákọ̀ọ́kọ́ yẹn lọ تركي ما داسك وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته سمك موته ضمير وان به pronoun أنه لا يؤمنن به هي أنا ضميرني pronoun أبي أكوني tani rọ́nà yẹn padà lọ sọ́dọ̀ rẹ̀ nítorí tafsir méjèèjì ẹ̀yin náà gbọ́ ní yorùbá o kò sẹ́nìkan nínú àwọn ẹni tá a fún ní tírà àyàfi kọ́ gbàá gbọ́ tani hàáyàn tani ọgbàgbọ́ anabi Isa ẹ̀fà làṣẹ́ndì qabla mawtihi ṣáájú. kí iṣó tó kú ni àbí ṣáájú kan nínú àwọn alùkìtàbù yẹn tó kú. pronoun kejì yìí báyìí kí ló súnmọ́ jù ẹ gbọ́ dáadáa ó dáa kéèyàn máa dáhùn àmọ́ dáa kéèyàn ti kọ́kọ́ ronú. ànábì Isa aleyhi salam ẹ tẹ́tí gbọ́rọ̀ yẹn ọlọ́ọ̀ni kò sẹ́nìkan. nínú àwọn ẹni tá a fún ní tírà ẹni tó lọ́n kọ́kọ́ dákọ̀ nù àwọn Yahudi àbáwọn Nasara kò sẹ́nìkan nínú wọn àyàfi kọ́ gbàgbọ́ kọ́ gbàgbọ́ Tani ni ó gbàgbọ́ Ànábì Ìsá ta lọ́n kọ́kọ́ dárúkọ àwọn alùkìtà ta lọ́ dákọ̀ sí kejì Ànábì Ìsá kọ́bílà mọ́tì yìí ṣáájú kú rẹ̀ sí ṣáájú kú. ẹni tọ́lọ̀ ń darúkọ kẹ́yìn àbí ṣáájú kú àwọn tọ́lọ̀ ń kọ́kọ́ sọ̀rọ̀ wọn. Ah. tọ́ba ẹ pé ẹ̀mẹ̀dẹ́ lárúbáwá ni ẹ mọ̀ yìí pé ẹni tọ́lọ̀ ń dakọ̀ kẹ́yìn ńlọ́yọ̀ kọ́ padà sọ́dọ̀ rẹ̀ torí pé alófin kan tó sọ pé ad-damiru ya'udu ila aqrabi madhkur níta bá wí kẹ́yìn ẹni corona máa ń padà sọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ yẹn wàá túmọ̀ sí pé kò sẹ́nìkan nínú àwọn ẹni tá a fún ní tírà yahudi amina sọ́ra àfi kó jẹ́ pé yóò gba ànábì Ìsá gbọ́ ṣáájú kánábì Ìsá tó wá kú ẹ̀sìn máa ní pé nìsín kò tí kú abọ́tíkú kò tí kú tò yẹn. inú fi jẹ́ pé tẹ̀sírì ló lágbára jù la sọ pé alukurani tọ́ka sí pé anabi Ìsá ńkọ́ ń padà bọ̀ tẹ̀sírì ẹlẹ́ẹ̀kejì kọ́ lágbára tó lè torí pé yóò mú kí àmì ọ̀rọ̀ yìí kọ́ padà sọ́dọ̀ ẹni tá a kọ́kọ́ dárúkọ tọ́pẹ́ sí ẹni tá à ń sọ ń parẹ́ wa torí yìí ẹ̀rí kan tó wá ná lórí pé anabi ń padà bọ̀ àdìsí anabi sọlá àsìkò wa torí ẹ̀ ló ṣe ń bẹ nínú àmì ìgbéǹde àlùkìyàmọ̀ tó ga wípé ànábì Ìsá ńkọ́ ó ń padà bọ̀. tó ànábì Ìsá ni falamma tawaffaytani ṣùgbọ́n nígbà tó gbẹ̀mí mi kunta anta raqiba alayhim ìwọ náà lọ́ba tó ń ṣàkíyèsí wọn tó ń ṣe òmìnira ọmọ o ló ń wò wọn ránṣẹ́ òmìnira ọmọ o tó. wọ́n ní apá kan nínú àwọn aláìgbọ́ èdè Lárúbáwá yé wọ́n nígbà tá nàbí sọ pé falamma tawaffaitani ìgbà tá nàbí Ìsá sọ pé falamma tawaffaitani àti pé nígbà tí ọgbẹ̀mí mi wọ́n ní lọ́dọ̀ tiwọn eléyìí túmọ̀ sí pé Ọlọ́run ti pa nàbí Ìsá òkú rẹ̀ ló gbé lọ sí sánmà. kọ̀pá kí ló fẹ́ gbókù rẹ̀ lọ sí sánmà sí ẹran tí wọ́n bá ti dún bó ẹran tán ṣé kòbókò tí wọ́n bá nà yóò dùn kò lè dùn lẹ́yìn tẹ́ dún bó ẹran tán ṣé kíkun tẹ́ ń kun àti sísun tẹ́ ń sun tẹ́ ń dùn kò dùn ẹ̀hẹ́n tó bá jẹ́ pé ẹ̀mí ànábì Ìsá lọ́lọ́run fẹ́ gbà á lẹ̀ a yóò mú ẹ̀mí rẹ̀ lọ tó bá fara rẹ̀ lẹ̀ fún wa ànábì Ìsá ò lè máa dídùn tí wọ́n máa ń lù. lẹ́yìn ìgbà tó lọ́n ti mẹ́mí rẹ̀ lọ kí ọlọ́wọ́ gbẹ̀mí rẹ̀ lọ sí sánmà kí ọlọ́wọ́ agbára rẹ̀ lọ sí sánmà ló kù sí rárá òkè ṣe òkú rẹ̀ lọ sí rẹ̀ lọ sí sánmà. àwọn ẹni tó ń sọ báwọn àwọn ọ̀pọ̀lọ́rọ̀ bá wọn ní ẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ gbọ́n náà alukurani wà ahyayta nathnatayni amẹ́ta náà wọ́n ló ń bẹ̀ ọ̀pá wa àmọ́ ní ìsìta wọ́n fẹ́ẹ́tà ní ọgbẹ̀mí mi. ìgbà táwọn ń ka translation lásán falamma tawaffaytani and when you killed me kí lè báwo you take away my life tàwọn take away my life báwo. kò ní túmọ̀ rẹ̀ nẹ́yẹsì gbọ́dọ̀ kéde lárúbáwá kó tó lè sọ̀rọ̀ nípa alukurani tẹ̀wọ́ fọ́ ìtàní lọ́lọ́run sọkọ sọ pé ọ̀pá mi ọgbẹ̀mí mi ni nítorí pé ọgbẹ̀mí mi kò túmọ̀ sí pé o ti kú torí gbígbẹ̀mí oríṣi méjì gbígbẹ̀mí tọ́lọ̀ máa ń gbẹ̀mí wa lójoojúmọ́ tá a bá sùn gbígbẹ̀mí tọ́lọ̀ máa ń gbẹ̀mí wa lójoojúmọ́ tá a bá sùn a sì ti ma wípé gbígbẹ̀míyún kò túmọ̀ sí pàtìkù gbígbẹ̀mí kejì òní gbígbẹ̀mí tọ́lọ́ máa gbẹ̀mí ẹni tó bá kú tọ́jọ́ kú tí ẹ bá ti pé ọlọ́ni Allahu yatawaffal anfusa hina mawtiha ọlọ́run a máa gba ẹ̀mí àwọn abẹ̀mí lágbàpin. nígbà tí kù wọn bá tásìkò kù wọn bá tó láfi túmọ̀ eléyìí lágbà pin tó lásìkò kù ti tó. wallati lam tamut fi manamiha ṣùgbọ́n èyí tí ò tí ì kú nígbà tó bá kú nígbà tó bá sùn ọlọ́run máa gbẹ̀mí rẹ̀ sọ́dọ̀. torí ẹ̀ ló ṣiṣẹ́ kó gbogbo tí wọ́n ń ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́ ọmọ mọ́ nígbà tó sùn ọlọ́run sì tún tọ́ jí láàárọ̀ subhanallah ọlọ́run sì sọ wípé òun máa gbẹ̀mí nígbà tá a kọ́ gbẹ̀mí wa lánàá tá a jí lónìí àti sọ pé a ti kú àwọn òsì má báyìí òkú wa ní sọ̀rọ̀ mo rò pé yé wa ìtumọ̀ ntọ́lọ̀ ń sí mi. وهو الذي يتوفاكم بالليل nínú àyà mi òun lọba tó ṣe pé máa gbẹ̀mí yín lálẹ́ yìí máa gbẹ̀mí yín lálẹ́ gbígbà tó sì gbẹ̀mí wa lálẹ́ kò sọ wá di òkú tó ń tó ṣẹlẹ̀ sí anabi anabi Isa aleyhi salam. torí ẹ̀ wa anta ala kulli shay'in shahid ìwọ lọ́ba tó jẹ́ pé òun rí gbogbo nǹkan o ìgbà tó gbẹ̀mí mi tó gbé lọ sí sámà èmi ò rí wọn máa ìmọ̀ tí wọ́n ń ṣe o ìwọ lọ́ba tó ṣe pọ̀ ń rí gbogbo nǹkan o ọwọ́ anú àdìsá ibn abbas radiyallahu anhuma ọlọ́run nàbí sallallahu alaihi wasallam dìde lọ́jọ́ kan ó ń ṣe wáàzì fáwọn ó wá sọ pé èèyàn innakum tuhsharuna ila allahi hufatan uratan ghurla akọ̀yìn jọ síwájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndà alqiyama láì ní bàtà lẹ́sẹ̀ ẹ wà ní òhò pẹ̀lú adọ̀dọ̀ yín ẹ wà láì kọ́là gbogbo làtàn kọ fún aláyé abẹ́ tí wọ́n bá wa dá adọ̀dọ̀ ń padà síbẹ̀ ọwọ́ apá ọ̀rọ̀ ọlọ́run tó ní kama bada'na awwala khalqin nu'iduhu wa'dan 'alayna inna kunna fa'ilin kẹ́ẹ́ bá ti ṣe bẹ̀rẹ̀ ẹ̀dá yín ní bẹ̀rẹ̀ náà ládàá yín padà ń jọ gbẹ̀ndà al-qiyam àdéhùn lélẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ni á ṣe bẹ́ẹ̀ náà. ala anabi ni wa inna awwala al ẹni àkọ́kọ́ nínú àwọn ẹ̀dá yuksa yawm al-qiyam tá àkọ́kọ́ fẹ́ sí lọ́rùn lẹ́yìn tí gbogbo yín bá ti wà ń wò wò nígbà tí gbogbo ọ̀rọ̀ bá yanjú tán ẹni àkọ́kọ́ tí ọ̀kọ̀kọ́ rẹ̀ wù lọ́rùn rẹ̀ òun náà ni anabi ibrahim alayhi salam allahu akbar. ala wa innahu sayuja'u bi rijalin min ummati ẹtẹ́tí ẹgbọ́ wọn mú àwọn èèyàn kan wá nínú àwọn àjọ mi tó bá di jẹ́ ògbìn tí alqiyam fayukhadhu bihim dhatu ash-shimal wọn mọ̀ kó wọn lọ sápọ̀ òsì fa aqulu ya rabbi màmá sọ pé olúwa mi ashabi àwọn èèyàn mi ni wọ́n àwọn kápòsì ọ̀dà apòsì wọn kó wọn gbà anábì ọ̀sẹ̀ kí wọ́n kó wọn gba apọ̀tù fayuqalu innaka la tadri ma ahdathu ba'dak wọ́n dá mi lóhùn pé ọmọ tí wọ́n dálẹ̀ lẹ́yìn rẹ̀ tánàbì kan bá ti lọ ọmọ tí ń ṣẹlẹ̀ máa o tánàbì kan bá ti kú ọmọ tí ń ṣẹlẹ̀ máa àyàfi àwọn tẹ́rì bá tọ́ka sí. gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam sọ fún wa nínú àdéhìí tí Abu Dawud gbà wá ó lẹ́nìkan kò ní wá sí ti sàárè mi yìí kọ́ sálàmù sẹ́mi ànábì sallallahu alaihi wasallam illa radda ilayya nafsi illa radda Allahu ilayya nafsi àyàfi kọ́ lọ́wọ́ dẹ́mi mi padà sí mi lára kí n dáhùn sálàmù rẹ̀ kó tó kú bẹ́ẹ̀ ẹnìkan ò ní wá sí ti sàárè mi ànábì sallallahu alaihi wasallam kọ́ sálámà sí mi àyàfi kọ́lọ́ ọ̀dẹ́mì mi padà sí mi lára kí n dáhùn sálámà rẹ̀ kó tó kù bẹ́ẹ̀ ẹ̀ bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ. ó sì tún sọ fún wa ọlọ́lọ́ ńlá àwọn màlẹ́kà kan tí wọ́n jẹ́ arìn káàkiri ayé yuballighunani an ummati as-salam wọ́n máa jíṣẹ́ sálámà tálọ́ mọ̀ mi bá ń ṣe sí mi. à ń sálámà sánàbí àbá sálámà sí lónìí lásán mélòó la ti ṣe báyìí mẹ́rin báwo márùn nìyẹn ọ̀kan lásùbà méjì ní dóhùr méjì ní asùr ó di mélòó márùn mẹ́ta báwo àlá márùn síbẹ̀ yìí náà ṣe síbẹ̀ sálámù sànà bí ká sẹlẹ̀mù aláìka ayyuhannabiyu wa rahmatulahi wa barakatu nínú àtàyà gbogbo sálámù yẹn àwọn mọ̀lẹ́kà kan àtọ́jọ́ pé arìn káàkiri ayé làwọn wọn mọ jíṣẹ́ rẹ̀ fún anabi sallallahu alaihi wasallam nínú àdéhùn kan ibikíbi tẹ bá wà ẹ sàṣàlátù fún mi torí pé gbogbo ibi tẹ bá ti sàṣàlátù fún mi yóò bá mi náà tò tí pé tó bá lọ di sàárì rẹ̀ ọlọ́wọ́n dẹ́mi rẹ̀ padà sí la láti dáhùn tó eléyìn ìní ara àwọn nǹkan tá a lè yọ kú torí pẹ́ẹ́rì lọ́tọ́ka sí ipò mọ̀ téèyàn bá sálámà sí yóò sì dáhùn sallallahu alaihi wasallam. tọ wọn àmà sọ fún kọ ọ ọmọ tí wọn ṣe lẹ́yìn rẹ̀ èmi àmọ aṣọ yìí pé èmi àmọ aṣọ kí bá nàbí Isa ti ṣe sọ èmi náà ndị sọ ní ọgbìn dàrú kí á mọ pé wa kuntu alayhim shahidan ma dumtu fihim èmi náà máa tí wọn ṣe ń gbà mọ wà láàrin wọn nígbà tí wọn lọ́n gbẹ̀mí mi ìwọ lọ́ba tó gbogbo nǹkan wọn ẹrú rẹ gbogbo nǹkan wọn wá sọ fún anabi sallallahu alayhi wa sallam pé iná hàn lam yazalu mudbirin wọn ò yé kọ̀yìn sẹ́sìn rẹ̀ bó ṣe lọ tán murtadin wọn fi islam sílẹ̀ lẹ́yìn rẹ̀ ala a'qabihim mundu faraqtahum láti gbà tó ti fún wọn lẹ wọn ti kọ̀ islam ìyẹn àwọn tó kọ̀ islam lẹ́sìn lẹ́yìn kó anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi sọ wa sọ fún intu adébọ̀hún tọ́ bá fẹ́ fi àjẹwọ́n ẹ̀wọ́ lọ́n. anabi isa rọra ń bọkùn tó o bá fẹ́ fìyà jẹ wọn fa innahum ibadu ẹrú rẹ ni wọn ẹnìkan ò sì lè bí ọ léèrè pé wáì torí pé nítorí bá wọ ẹlẹ́rú ó lè fẹ́rú ẹ̀ sí. wa in taghfir lahum tó bá sì forí jì wọ́n fa innaka antal azizul hakim dájúdájú wọ́n lọ lágbára. tagbara rẹ borí ẹnìkan ibi alágbára léèrè pàápọ̀ lọ kí ló dé alhakim ọlọ́gbọ́n tí í ṣe ń tọ́tọ́ tó sì yẹ wọ́n gba wa o nípa pé kí ni ìtumọ̀ àyà yìí ńgbò lànà ìbí sàṣọ sọ́sọ́ torí pé ń fi ń sànù wọn ni kíkọ́ lọ́wọ́ sànù o. rárá o wọ́n ní ọdà ṣé ànábì Ìsá sọ bẹ́ẹ̀ nítorí kó ti máa ń tí ó ṣẹlẹ̀ sí wọn ni àbí pé kí lọ́mọ fi àjẹ wọn lẹ́yìn tó ti mà ipò Ọlọ́run ìforíjì káfíìrì kí ni tọrọ àforíjì fún wọn sí kò tọrọ àforíjì fún wọn torí pé tó o bá sì fi àjẹ wọn tó o bá sì foríjì wọn kò sọ pé wàá foríjì wọn àá o torí pé ńgbà tó ti mà pé Ọlọ́run ní foríjì káfíìrì kò ní tọrọ fún wọn o ẹni tó bá wọn á ní ẹ alẹ́túmọ̀ rẹ̀ báyìí pé ń tún àdébò tó bá sì yà jẹ wọn pàápàá ẹni tó kún kèfèrí nù wọn. fa innahum ibadu ìbẹ̀rù rẹ̀ ni wọn wọ́n jí àmàlà wa in taghfir lahum tó bá sì sọrí jì wọn pàápàá ẹni tó túbà nù wọn kó tó kú. tó wọn ní tẹ̀síìrì ń lọ dáadu. ok wọ́n sọ̀rọ̀ àforíjì sẹ́mi àforíjì wọn sọ kẹ́yìn kí ló dé tọ́lọ́run sì wá parí rẹ̀ pé fa innaka antal azizul hakim ìwọ lọba tó lágbára jù ìwọ lọba ọlọ́gbọ́n kí ló dé tí wọ́n sọ pé tọ́ ọba sì fìyà jẹ wọ́n tọ́ ọba ṣàforíjì fún wọn fa innaka ghafurur rahim kí ló dé tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní àkọ́kọ́ wọn sọ fọlọ pé kí ló dé tí wọ́n sọ báyìí torí pọlọ ni ẹnìkan ẹbí léèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní bó ṣe yẹ gan lọ́wọ́ yìí tẹ́ bá wọ àyà yìí ẹ̀rí pé wọ́n sọ̀rọ̀ yà wọ́n tún sọ̀rọ̀ àforíjìn tẹ́ bá sọ yìí pé in tu'adhibuhum fa innaka antal azizul hakim ọba mu àbí ọba mu pété ọba fìyà jẹ wọn wọlé alágbára tó borí ọlọ́gbọ́n tí fi gbogbo nǹkan sáyè rẹ̀ tẹ́ bá sọ pé wa in taghfir lahum fa innaka antal azizul hakim tọba tún forí wọn wọlé alágbára tó borí wọlé ọlọ́gbọ́n tí máa gbé gbogbo nǹkan sáyè ọba mu àbí ọba mu nítorí pé alágbára ló lè forí jiyàn tẹ́tí nǹkan kan onítẹ̀yìn rẹ̀ ṣẹlẹ̀ ọlọ́gbọ́n tí gbé gbogbo nǹkan sáyè tó yẹ òun lẹ́nìkan ò ní bá wí pé ah tẹ bá sì fi àjẹlẹ̀ ìkọ̀ bá dá pọ̀ ọlọ́run pé mo mọ tí wọ́n mọ̀ tí wọ́n lọ bá eléyìí mu ó tún bá eléyìí mu yàtọ̀ tí wọ́n sọ pé in tu'adhibhum fa innahum 'ibaduk wa in taghfir lahum fa innaka antal ghafurur rahim sọ ma sọ bẹ́ẹ̀ kò ní bá mu torí pé tá a bá sọ pé in tu'adhibuhum fa innaka antal ghafurur rahim sọ́jọ́ra wọn pé tó o bá fìyà jẹ wọn ibà aláforíjì ni oníkẹ ọjà aláforíjì oníkẹ òun tún fìyà jẹ wọn sọ̀ntìrẹ́ wọn sọ pé fa innaka antal azizul hakim ọba méjèèjì mu torí de eléyìí. ọlọ́run wa sọ pé hada yawmu yanfa'u as-sadiqina sidquhum òní lọ́jọ́ tí òdodo tí ó ṣe àwọn olódodo láǹfààní o sódodo tí wọ́n ti sọ níjọ̀gbìndà tí wọ́n sọ níjọ̀gbìndà kì í àmìnà àbí tí wọ́n sọ láyé rárá o tí wọ́n ti sọ láyé ni o torí pé jọ̀gbìndà kì í àmì òdodo sísọ kan òwúlò òwúlò èyí tó ti sọ láyé ni òkodoro lọ́sẹ̀lẹ̀ báyìí apá kan nínú àwọn olùmọ́ni jọ̀gbìndà kì í àmì torí pé ńgbà táwọn anábì wọn bá bí wọn lé wọn sòótọ́ àwọn tó sòótọ́ àwọn òdodo yẹn wúlò fún wọn ṣùgbọ́n ètò súnmájú ni pé òdodo tó ti sọ láyé ìjọgbìn dàrúfẹ́ àmọ́ ni ó wúlò fún ọ láyé ń bí òdodo lè má wúlò ó lè kó báyìí wọ́n lè fi ìyà jẹyàn lórí òdodo àmọ́ ẹni tó sọ òdodo láyé kò ní jìyà tó bá di jọgbìn dàrúfẹ́ àmọ́ ọlọ́ni àwọn ni ó ra alìjánná wọ alìjánná wò tajri tahtaha al-anharu khalidina fiha èyí tí àwọn akérèmọbù odò ń sàn inú rẹ̀ wọ́n máa bẹ láéláé bíbẹ́ inú rẹ̀ láéláé ó ń gan ìdẹ̀rọ̀ òdodo àmọ́ tó bá pé èèyàn kàn sí ibẹ̀ díẹ̀ fọ́dún díẹ̀ wọ́n tún léèyàn jáde wàhálà ni wọ́n ọlọ́run ni wọ́n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láéláé. ọlọ́run tún sí wọn bíbi ẹ̀ ń bẹ̀ láéláé kò tún tó kọ́lọ́run yọ́nú sí yàn. mo fún ọ léyìí máa gbé títí dọjọ́ ọkú àmọ́ inú sì ń e àbá ń bẹ̀ ẹ́ ọlọ́ni ẹ̀ máa o láéláé ó sì tún ní radiyallahu anhum ọlọ́run yọ́nú sí wọn ìyọ́nú sí wọn gan ju gbígbé àlùjánnà lọ tẹ̀lé ní tọ́lọ́n bá gbogbo dáadáa jẹ́ tiẹ̀ wa radu àwọn náà kí ni pè ń sí àwọn tí wọn ò ní yọ́nú èwo jù kí ni àbí bẹ́ẹ̀ náà ni èwo lọ́jà jù kí wò ó nífẹ̀ẹ́ ọlọ́run àbí kọ́ ọlọ́run nífẹ̀ẹ́ rẹ ọlọ́run sì lè nífẹ̀ẹ́ rẹ kí ó síwájú kí wò ó tó nífẹ̀ẹ́ ọlọ́run a sì máa mímọ́ nífẹ̀ẹ́ ọlọ́run oníkátẹ̀lé àṣẹ ọlọ́run. dalikal fawzul eléyìí lè rí tọ́ga jù wàláì òun lè rí tọ́ga ẹni tó bá rà àlùjánnà o wọ́n tún ní máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láéláé ọlọ́run tún yọ́nú sí òun lè rí tọ́ga níparí ọlọ́run á ní lillahi mulku samawati wal ard tọ́lọ́run bá ní àkóso gbogbo sánmà àtìlẹ̀ o wa ma fihin àti gbogbo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yálà onílàákàyè ni àtẹ́láyè nílàákàyè ọlọ́run ló làkóso lórí gbogbo wọn bó o wá lọ ọlọ́run ó sì yọ ajẹ́pọ̀ lórogún ọlọ́run tó ní gbogbo sánmà tó ní gbogbo lẹ̀ àti tí ń bẹ́ẹ̀ nù ẹ̀ bó ní ó sì jẹ́ kó fẹ́ ní àti tí ń bẹ́nu wọn àti sẹ́mà àtilẹ̀ àti tí ń bẹ́nu wọn gbogbo ẹ̀ pátá porongodo tọ́lọ́ọ̀ni gbóni oṣù wa sọ pé ẹnìkan o nínú àwọn ẹ̀dá tó ń dá o òun nìkan ló ń bí bí báwo ọ̀dọ̀ lẹ́nu. eléyìí túmọ̀ sí pé gbogbo ẹni tó rí rẹ̀ bá pé sọ́lọ̀ ń tó ní sẹ́mà àtilẹ̀ àti tí ń bẹ́nu rẹ̀ lọ́yẹ̀ ká sì ni abẹ́ni tí ò ní nǹkan kan tó ṣe pé òun náà ń bẹ́nu tọ́lọ́ ni ìyẹn ni pé gbogbo ń tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run ta ló ni wá ọlọ́run torí ẹ̀ ta ló ayọ̀ kẹ́ ẹ máa pè ọlọ́run ta ló ayọ̀ kẹ́ ẹ máa sìn ọlọ́run ẹni tó bá fẹ́ soríire ọlọ́run tó ní sọ́mà àtìlẹ̀ àti tí ń bẹ́nu rẹ̀ ni ó sìn kìí ṣe tí ó ṣe pọ́lọ̀ ló ní òun ò kankan. wa huwa ala kulli shay'in qadir ó lálágbára lórí gbogbo nǹkan o ó láti dáyàn láì ní ó sì lágbára láti dáyàn láì sọkùnrin láì sóbìnrin òun ló sì lágbára láti sọ pé kó wọn pa gbogbo wa kó sì pa wa òun ló sì lágbára láti jíwáde òun náà ló sì lágbára láti kó wa jọ ẹ wò bá sì pọ̀ tó ń jọ gbé dàrúkẹ́ àmà tí ìbá sì palágbára lórí gbogbo nǹkan lọ́lọ́run ṣé àwọn àkàwọn ní wọ́nà láti sá lọ. táwọn kan ní máa hùwà fàyàwọ́ ń jọ́nà pé ẹ̀yin ẹ̀ máa bọ̀ báyìí máa bọ̀ ọlọ́run ọba lálágbára lórí gbogbo nǹkan abẹ ọlọ́run ọba ọba tó ní ìkápá sánmà àtìlẹ̀ lọ́dọ̀ ọba tó ní gbogbo tí ń bẹ nù wọn kó dákun kó jọ dáa fún aláyé kó jọ dáa fún alálùkìyàmù kó ṣe ìpadà sí wa alálùjẹ́nà ọlọ́run ọba kó jọ fún wa ní kọ̀kọ̀ àti ní gbangba àwọn tó ti mànà tí wọ́n ṣe Islam ọlọ́run pa àwọn dàsa ìdá àwọn tí ò tí ì ríran rí Islam tí wọ́n mọ̀ pọ́ńlọ́nà ọlọ́run ọba dákun jẹ́ káwọn náà ríran ọlọ́run jẹ́ káwọn náà ṣe Islam wọn jẹ kó àwọn náà kú kèfèrí Ọlọ́run jẹ kí gbogbo wa ká ṣiṣẹ́ tá a fi rálẹ jẹ náà wọ subhanaka allahumma wa hamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. suratul maida maida maida suratul ali imran ìwọ lágbọn àwọn parí ọmọ alukuran parí kùsùn. bẹ́ẹ̀ni nínú àtẹ̀sọ́hùn ti gbẹ̀yìn nìkan láti máa ṣẹ̀ṣẹ̀ láti. 啊，那个出来。